Jésù wípé ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Fèsì wá láti ọ̀run wá. Fèsì wá láti ọ̀run wá. Fi ẹ̀mí mímọ́ kún wá. Fi wá. Kún wá ní bàbá. Kún wá ní sí sí wá. mú sí wa fi ìfẹ́ rẹ kún ọkàn wa gẹ́gẹ́ bí o ti mú sí ádámù lọ́jọ́ sí. nígbà tí ọjọ́ pentikọ́sì sì dé gbogbo wọn fi ọkàn kan wà níbì kan lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó ẹ̀la rán bíi ti iná sì yọ sí wọn ó pín ara rẹ̀ ó sì balẹ̀ olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní òògùn. bí ẹ̀mí rẹ ti ń ra bàbá. Kí ẹ̀mí rẹ ti ń ra bàbá. Jọ ṣí ọkàn wa páyà. Ṣí ọkàn wa páyà. Ìwà dáníyàwó rẹ. Ìwà dáníyàwó rẹ. Kí má jẹ́ rí lọ́kàn wa. Olúwa jọ̀wọ́. Mi sì wá jọ̀wọ́, mi sì wá. Wá mi sì wá. Ìfẹ́ rẹ kò wá. Jẹ́kùn rẹ̀ rẹ̀ gbogbo ọkàn wa. Mi sì wá jọ̀wọ́, mi sì wá. Mi sì wá Olúwa. Dáná sí i. Ilé mi rẹ̀ máa jó nínú wa. Gbé wa sókè sí ibi gíga. Gbé wa sókè nínú ẹ̀mí. Kúrò nínú ààrẹ ṣẹ́. Gbé wa kúrò nínú ara ẹ̀ṣẹ̀. Iná Ọlọ́run tó wá ṣe. Jẹ́ kí iná rẹ̀ ó wá dá. Sọ wá di òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìsìnkú ayọ̀ olúwa mí sí wa nípa ẹ̀mí rẹ bí ìfẹ́ rẹ kún ọkàn wa mí sí wa ẹ̀mí mímọ́ dá iná ẹ̀mí sínú wa. gbà wá nínú ìdè ẹ̀ṣẹ̀. gbà wá nínú ìdè ẹ̀ṣẹ̀. gbà wá nínú ẹ̀jẹ̀ rẹ. gbà wá nípa ẹ̀jẹ̀ rẹ. kà mọ́ kíkún ìrà padà. bí ẹ̀jẹ̀ rẹ rà wá padà. tí wọ́n fi ẹ̀jẹ̀ rẹ̀ rà. Olúwa jọ̀wọ́ mísí wa mísí ẹ̀mí wa jẹ́ kí ìfẹ́ rẹ kó borí gbogbo nínú ayé wa kí a lè máa tẹ Ọlọ́run Olúwa dá ilé ẹ̀gbẹ́ mímú sí inú wa mísí wa nípa agbára rẹ ìfẹ́ rẹ kún ọkàn wa. jọ̀wọ́ olúwa ṣí ọ̀hún sílẹ̀ ní fúra. mo kí ẹnìkọ̀ọ̀kan wa pé ẹ káàárọ̀ a kú ojúmọ́ ní ibi gbogbo tí a ti láǹfààní láti máa gbọ́ ohùn ọ̀rọ̀ ọlọ́run ní àárọ̀ tòní ẹ káàbọ̀ sí ìyìn ológo a glorious praise in our father's presence this moment ẹ káàbọ̀ sí ìyìn ológo yìí níwájú bàbá wa bàbá wa tí ń bẹ ní ọ̀run tí à ń fi ọ̀wọ̀ fún orúkọ rẹ̀ ẹ ojúmọ́ níbi tí ẹ̀yìn ti ń darapọ̀ mọ́ wa bí Ọba jẹ́ pé àárọ̀ lẹ́yìn náà wà torí àwa ṣẹ̀ṣẹ̀ ń wọnú àárọ̀ kùtùkùtù báyìí ni bá jẹ́nu àárọ̀ lẹ́yìn náà wà àkíyìn pé ẹ káàárọ̀ o Ọba sì jẹ́ pé ọ̀sán lẹ wà lọ́dọ̀ yín náà àkíyìn. pé ẹ káàsán níbi tẹ́ wà ọba yẹ pé ìyálẹ̀ta ni ẹ kú ìyálẹ̀ta o ọba sì jẹ́ pé ìrọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́ ọba ṣe pé alẹ́ ni ẹ ká alẹ́ o ọba sì jẹ́ òru gan ìjọba yìí náà ni ẹ kú òru ẹ káàbọ̀ sí iwájú olúwa fún ìyìn àti ìjọsìn ológo bí ẹ bá ti ń dé orí Facebook Sanjo Ọ̀dẹ́jọbí Amos lórí Facebook bí ẹ bá ti ń débẹ̀ ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ò ṣe o tàbí kẹ́ ẹ kọ síbẹ̀ pé ẹ̀mí mímọ́ mo wá o bọ́ bá sì jẹ́ pé ẹ̀yin láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí application jésù nìkan ni ìyẹn great radio ìròyìn ayọ̀ wáyé pé ibẹ̀ ni ẹ̀yin ti ń darapọ̀ ẹ lè fi ohùn ránṣẹ́ sórí whatsapp ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí mímọ́ mo wá o ẹ lè kọ ẹ̀mí mímọ́ mo dé o bẹ́ẹ̀ ni dòmí mímíre míre ẹ̀mí mímọ́ mo dé o Queen T Justina wọ́n ní ẹ̀mí mímọ́ ẹ ṣé o mo wá o Adeleke Adedipe wọ́n ní good morning my great converter, Ayọ̀ọ́lá Ọlá Eunice wọ́n ní good morning he that, he, he that deserve our praise olúwa ni wọ́n ń sọ ẹni tí ìyẹn wá tọ́ sí. adébísí adẹ́nìkẹ́ wọ́n ní good morning my great comforter èmi sanjọ́ sọ pé ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí mímọ́ mo wá o ṣàlàkọ́ fún un sọ wọ́n ní good morning lord i thank you. ògúnbíyì afusat wọ́n ní ẹ̀mí mímọ́ mo wá o ayọ̀bámi adébíyì wọ́n ní hallelujah. For the Lord our God, the Almighty reigns. Good morning, Holy Spirit. Good morning, sir. Èmi náà kí bàbá, mo kí gbogbo wa náà. Adébísí Adénìkẹ́ ní ẹ̀mí mímọ́ mo wá o, ayọ̀ bá mi. Adébíyí ní ẹ̀mí mímọ́ mo wá o, Akínládé Adéròǹkẹ́ Bọ́sẹ̀dé. Wọ́n ní ẹ̀mí mímọ́ ẹ ṣé o, Ellen ọ̀làdìpọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́ o àfọlábí samuel on a good morning holy spirit ayọ̀bámi adébíyí wọ́n ní ẹ̀mí mímọ́ mo dé o èmi náà sọ pé ẹ̀mí mímọ́ mo dé o oyèwálé cecilia ẹ̀mí mímọ́ mo dé o ọ̀làdìpọ̀ simon ọ̀làwálé ní ẹ̀mí mímọ́ mo wá o fúnkẹ́ báńkọ́lé sọ pé good morning holy spirit adébáyọ̀ gbẹ̀ngà akínṣọlá ní good morning jesus Adeleke, adédèpẹ̀ ní holy spirit thank you ọlásọjú elizabeth wọ́n ní ẹ̀mí mímọ́ mo wá o òjò bùsáyọ̀ àríkẹ́ ní ẹ̀mí mímọ́ mo wá o folúkẹ́ ògúnbọ̀tẹ̀ ẹ̀mí mímọ́ mo wá o. Folúkẹ́, Rachel Oyediran màámi láti Gbóọ̀rà wọn ní ẹ̀mí mímọ́ mo dé o Adeleke Adedipe ní ẹ̀mí mímọ́ mo wá o Sinolis Para Sodunke wọn ní ẹ̀mí mímọ́ o ṣé o ọ̀gá wa àgbọ̀ àgbọ́yínú wọn ní Holy Spirit I come Kẹ́hìndé ẹ̀mí mímọ́ mo dé o abídèmí ìfẹ́ olúwa ẹ̀mí mímọ́ mú wá o mẹ́ríàmá nífowóṣe holy spirit mo ti wá mo ti dé mo ti wá mo ti dé bí bàbá ọlọ́pẹ́ gbọ́ pẹ́ mi o ogunbíyì afusa tún ní good morning holy spirit ọlásùnbọ̀ bukola wọ́n ní ẹ̀mí mímọ́ ò ṣe o ẹ̀mí mímọ́ mú wá o rahim tóyìn wọ́n ní ẹ̀mí mímọ́ ẹ ṣé o adédùntàn tolúlọpẹ́ adéyínká wọ́n ní ẹ̀mí mímọ́ mo wá olúwa kẹ́mi àtinúkẹ́ ní ẹ̀mí mímọ́ o o mo dé o àǹtí mi àkóòdù ogúndélé bùkọ́lá wọ́n ní ẹ̀mí mímọ́ mo dé o ògúndáre bẹ́là kànbí ní ẹ̀mí mímọ́ mo wá sáà james elizabeth ẹ̀mí mímọ́ mo wá olúwàbùnmi àbáyọ̀mí ẹ̀mí mímọ́ mo wá o akínlolú táíwò ẹ̀mí mímọ́ mo wá o ọ̀ṣúnlẹ̀yẹ olúwakẹ́mi ògúnbáyọ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣé o mo wá o comrade ọlárinwájú isaac wọ́n ní thank you holy spirit latif fọlọ́runṣọ́ ẹ̀mí mímọ́ mo dé. Good morning Holy Spirit Maria Adenike ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ ṣé o Olúwaṣeun Kẹ́mi Sọ́lání ẹ̀mí mímọ́ ẹ ṣé o Kúyẹ̀ Olúwatóbilọ́ba ọmọ bó ní nǹkan ẹ̀mí Holy Spirit wọ́n ní good morning Holy Spirit ẹ̀mí máa mú wá gba ọpẹ́ mi Elizabeth Ògúntádé ẹ̀mí mímọ́ mú wá ọpẹ́ yẹmí Akínwùmí Adéọ̀sùn ẹ̀mí mímọ́ mú wá wá Bọ́sẹ̀dé Dùnní ẹ̀mí mímọ́ mo dé o tèmi tara tèmi tara tèmi tara ni mo wá o yétúndé mary ọládépọ̀ good morning holy spirit present sàlàó abọ́sẹ̀dé akínlolú táíwò oyèládùn oyèládùn ah, bídèmí akínọlá ayọ̀délé olúwàbùnmí àríkẹ́ sódè mú juliana. Uh, ọlásọjú elizabeth fúnmiláyọ̀ afọlábí helen ọládépọ̀ mọ́wùnmí ọ̀jẹ̀tọ́lá ọládèméjì john babalọ́lá samson oyèsílẹ̀ ọ̀gá mi samson ẹ wá bá mi yanjú owó délé ní o ẹ jọ̀ọ́ o fúnkẹ́ báńkọ́lé holy spirit well done am present sir atọ́batẹ́lẹ̀ ọlásùnkànmí paul wọ́n good morning holy spirit ẹ̀mí mímọ́ mú wá o àmọ̀kẹ́ adéyínká adélèké ọláyínká latif ọlọ́runṣọ́ ọ̀yá gbogbo àwa fúnlọ́lá abíọ́nà wíwá tá a ti wà níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ó yá ó kéré jù ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ àṣìá rẹ̀ ní ìṣẹ́jú ìgangan ẹ rí pé àṣìá rẹ̀ tó ìgbà àádọ́ta ìgbà fifty fifty times fifty fifty times Múlẹ́rọ̀ Florence ẹja bẹ̀rẹ̀ sí ṣíà rẹ̀ kí àwọn tó kù náà lè darapọ̀ mọ́ wa bí a ti máa gbọ́ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wà lórí rédíò bá ti máa gbọ́ láti ọ̀dọ̀ wọn is a water pour in my into my water bottle hot hot warm warm ẹ má jẹ́ òbó ńlá hàn o ọ̀gá mi olúdélé abíọ́dún wọn ní good morning holy spirit ẹ̀mí mímọ́ mú wá o ogúndìmú désọlá olúwakẹ́mi janet wọ́n ní ẹ̀mí mímọ́ i am here o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká confam lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wá ní wise eighty seven dot nine fm ah ọ́dìò ti lọ rẹpẹtẹ ò ní àtẹ kí ń ṣẹlẹ̀ tọ́ ìyá mi olùkọ́ wọn kọ́ sí bí wọ́n ní ẹ̀mí mímọ́ mo dé o mo dé o wọ́n ní ẹ̀mí mímọ́ mo dé o orí àtẹ ń ṣẹlẹ̀ ìyẹn whatsapp nìyẹn o ẹ jẹ́ àkàn sí wọn báwo ṣe ń gbọ́ wa garaga ní orí rédíò ṣe ń gbọ́ wa dáadáa lórí ràdíò náà. ẹ eh, hello ẹ káàárọ̀ o. ó ṣiṣẹ́ lórí wsfm náà ọ̀gbẹ́ni ládìpọ̀ láti ṣóyọyè. ok arákùnrin ládìpọ̀ láti ṣóyọyè ẹ̀ ń gbọ́ wa ketekete ní wise eighty seven dot nine fm. ó ṣiṣẹ́. adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ ọlọ́run ló tó bẹ́ẹ̀ ọlọ́run ló pin bẹ́ẹ̀ àánú ńlá la rí gbà. ẹ̀yà tún gbọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíín náà láti Wise FM ṣé ẹ̀ ń gbọ́ dáadáa lọ́dọ̀ yín bẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ dáadáa lọ́dọ̀ yín bẹ̀ ṣé ń lalẹ̀ hello hello. tẹbítẹbí ni mo wá o. tẹbítẹbí rẹ wá ṣe ń gbọ́ wa ní Wise FM. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà. ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun olúwa ló ń ṣe o ẹ thank you god bless you ẹ̀yin ọmọ ẹ fún mi ní kóòdù tọ̀dọ̀ yín tẹ̀ ń lò náà. hello. ẹ káàárọ̀ o ṣé ń gbọ́ wa ní wise fm dáadáa. a gbọ́ sá a gbọ́ kékeré. olúwa ṣeun a gbọ́dọ̀ kọ̀ǹfàmù látọ̀dọ̀ àwọn aráalé ẹ̀ ló ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sá o. á dára fún wa lórúkọ jésù o. àmín lórúkọ jésù. àní jí lásán o. àmín lórúkọ jésù. báwo ni iṣẹ́ wa ni àbí bò ni ẹ kàn ní ẹ kí wa. àwa mo wá mo wá mo wá mo gbọ́dọ̀ wá. olúwa ṣeun olúwa ṣe ẹ múra ọpẹ́ o ẹ múra ọpẹ́ o. hello ògo fọlọ́run aleluya aleluya ògo fọlọ́run olúwa ṣeun ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fáwọn tọ́lọ́run lò láti san owó rẹ̀ lénìí o ẹ jẹ́ àgbé ọlọ́run ga o ẹ jẹ́ àdúpẹ́ o hello ẹ káàárọ̀ sà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ṣeun o jésù ṣeun orúkọ tèmi ni ọpẹ́ olúwa Sunday amọ̀kẹ́ láti ṣòyọ yìí. láti ṣòyọ yìí ṣe ń gbọ́ wa kétékété ń Wise FM. ó lálẹ́ gàràgà. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún aláṣẹ iléeṣẹ́ Wise FM tí wọ́n fààyè gbà wá o hello. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mi ló wá o. èmi náà wá o èmi náà wá o hello. èmi ló wá mo wá o ẹ káàárọ̀ á dára fún wa o ọpẹ́ àtẹ̀yìn wa ṣètẹ́wọ́gbà o. mo dé o mo wá yìn ọ́ o hello ẹ káàárọ̀ o. a kú orí ọ̀fẹ́ sà. olúwa ṣeun o. àkú iṣẹ́ olúwa ló ń ṣe o gbogbo aláàmúrí délé o. àmì àníjí lásán o àmì àmì akúgbìyànjú olúwa ṣeun kétékété lẹ ń gbọ́ jésù ló ń ṣe o jésù ló ń ṣe ẹ já mú ìpè márùn sí ẹ ló ẹ káàárọ̀ o a dára fún wa lórúkọ jésù kristi àní jí lásán o àní jí lásán o ìyìn àtọpẹ́ tó bọ́ sóru yìí gbogbo alálẹ̀ rí ń pa rẹ̀ o jésù kristi. gbogbo àwọn tọ́lọ́run sì lò fún wa tí ò ní fi ṣeé ṣe. èmi náà wà èmi náà wà o. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o ẹ̀lọ́. ẹ á dára fún wa lórúkọ jésù. àmì àpò rẹ̀ ọ̀fẹ́ tá a ní ṣe lásán. àmì àmì o àmì. àmì jésù ṣe ń gbọ́ wa kétékété wise fm. bẹ́ẹ̀ ni o ẹ̀lọ́ o hello. ẹ ẹ ẹ káàárọ̀ àbúrò ọ̀fẹ́ o. olúwa ṣeun o. àwa o. olúwa ṣeun. à ń gbọ́ yín ketekete o. níwá iṣẹ́ fẹ̀ ẹ̀jẹ̀ á gbàdúrà fún ẹ̀jẹ̀ á gbàdúrà fún ká gbàdúrà fún wá iṣẹ́ fẹ̀ pé ọlọ́run ò ní jẹ́ kó kú. orúkọ tèmi ni fúnlọ́lá abíọ́nà. àmì ẹ̀mí mímọ́ mo wá o. èmi náà wá o èmi náà wá o. hello. hello hello èmi náà wá iléeṣẹ́ wise fm kò ní jóná o iléeṣẹ́ wise ò ní jóná o hello ẹ káàárọ̀ o á dára fún wa lórúkọ jésù kristi tọ̀ láti bolẹ̀ tí ń pe o. láti náà wá. a náà ti wá àti dé adékí o. ọpẹ́ wa ṣètẹ́wọ́gbà a ní lè mú ìpè kankan mọ́ torí aago ti lọ wákàtí méjì yẹn bí eré bí àwàdà báyìí ní ń pé tọ́ ẹ jọ ẹ má pè mọ́ lásìkò yìí ẹ ká kàn mọ́ àwọn ohun tí wọ́n fi ránṣẹ́ sí orí whatsapp àwọn àwọn ohun tí wọ́n fi ránṣẹ́ sórí whatsapp ẹ jẹ́ ká mú àwọn ohun yẹn ká mú bíi mélòó níbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má pè mọ́ rárá báyìí àti rárá o ẹ má pè mọ́ rárá àti rárá àfi ọlọ́run bẹ̀ yín ni o ẹ má pè mọ́ rárá àti rárá báyìí ẹ já má àwọn ohun yẹn ní whatsapp ẹ a gbọ́ ohun yẹn báyìí o ẹ jẹ́ káwọn ọmọ yìí ó fún mi ní okùn míì ẹ kí wọ́n fún mi ní kí wọ́n fún mi ní okùn míì ẹ o bóyá tí wọ́n bá fún mi lókùn míì á láǹfààní ẹ láti gbọ́ ok alright ẹ ọ dàbí ẹni pé ọ̀rọ̀ okùn náà ni ìyára wa láti tata ìjòhùn akí ẹ̀yìn náà ẹ á nílé mú ìpè kankan mọ́ báyìí ẹjá kan mọ́ àwọn ohun kọ̀ọ̀kan lórí whatsapp. ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́. ṣé o ẹ̀mí mímọ́ mo wá o. ẹ̀mí mímọ́ ẹ̀mí náà wá o a lè gbé ìpè rárá àti rárá báyìí ṣé màmá ni àbí ọmọ táyọ̀ àbí mọ́mì táyọ̀. kìrìkìtì ní wáìsì fm ẹ̀mí rẹ máa mú dé o. à ń gbọ́ ketekete ní YSFM ẹ má pè mọ́ àlè gbé ìpè ẹ jẹ́ ká kàn mọ́ àwọn ohun díẹ̀díẹ̀ ní orí WhatsApp ni ẹni tó bá tún pè lásìkò yìí ẹ nẹ́tíwọ̀kù ni ẹ fẹ́ máa dà láàmú fún wa yẹn o. ẹ̀mí mímọ́ mo wá tilétilé. wọ́n ní tilétilé àwọn làwọn wá lórí WhatsApp. ẹ̀mí mímọ́ mo dé o káàárọ̀ o bàbá mi àgbà mo dé o. èmi náà kí o bẹ́ẹ̀ bá ní ẹ̀rí tẹ́ bá ní ọpẹ́. ẹ̀mí mímọ́ mo wá o tèmi àti ilé mi mo wá o ẹ̀mí mímọ́ ṣé o mo dúpẹ́ o. orí whatsapp ni o àwọn ohun yẹn bíi mélòó láwọn. ẹ̀mí mímọ́ ẹ ṣé mo wá o. èmi náà wá o èmi náà wá o àwọn ohun yẹn bíi mélòó ni a rọra mú lórí whatsapp èyí tá a bá ní á mú gbogbo ohun tó wà ń bí ohun ti pọ̀ ń bí o látọ̀sùn state àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀mí mímọ́ o ṣé o. ẹ̀mí mímọ́ o ṣé o. ẹ̀mí mímọ́ mo wá o. mo wá o o ṣé o. ẹ̀mí mímọ́ o ṣé o. ẹ̀mí mímọ́ o ṣeun o o ṣé mo wá o. ẹ̀mí mímọ́ mo wá o ẹ̀mí mímọ́ mo dé o. ọ́díò kọ̀ọ̀dù mo ní ẹ fún mi o hello hello ẹ̀mí mímọ́ mo o ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ ẹ o ẹ̀mí mímọ́ mo wá o. ẹ ṣeun o. ẹ̀mí mímọ́ mo wá o ẹ̀mí mímọ́ mo dé o. ẹ̀mí mímọ́ mo dé o ẹja kí ẹja bẹ̀rẹ̀ sí ajúbà rẹ̀ ẹja bẹ̀rẹ̀ sí fi ọpẹ́ fún un ẹ̀mí mímọ́ ẹ ṣeun ẹ̀mí mímọ́ ọwọ́ àwọn o ẹ̀mí náà o ẹ̀mí mímọ́ lé àná wá o ẹ̀mí mímọ́ mo dé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o èmi náà wá o. a lọ́wọ́ ọlọ́run pé. ẹ̀mí mímọ́ mo wá o. inú chọ́ọ̀chì inú chọ́ọ̀chì ti kún báyìí. ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí mímọ́ mo wá o. mo wá o mo wá o. ẹ jẹ́ a rọra dúró báyẹn ká rọra dúró báyẹn tọ́ ẹ ká lọ bẹ̀rẹ̀ sí yin ọlọ́run ẹ̀yin tẹ́ wà lórí facebook ǹjẹ́ ẹ̀ ń ṣíà rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíì. ṣe ń ṣàjọpín ẹ̀ ẹni tó bá mọ̀ pé òun ní ẹ̀rí ẹni tó mọ̀ pé òun ní ẹ̀rí ẹni tó mọ̀ pé òun ní ọpẹ́ ẹ jẹ́ kí a fi ohùn ránṣẹ́ sórí whatsapp kí ló ṣẹlẹ̀ yìí sí yín lọ́wọ́lọ́wọ́ kí ló ti ṣẹlẹ̀ sí yín sẹ́yìn kí ni àwọn ìrírí tẹ́ ẹ ti ní rí tó dàbí ẹni pé a bẹ́ẹ̀ bá ti rántí ìtọ́ni wo lẹ̀mí mímọ́ ti fún yín rí tí ó jẹ́ kẹ́ wò pé ah tí ì bá ṣe tẹ̀mí mímọ́ ni ìrìn àjò mi ì ti dùn báyìí tí kì bá ṣe ti tẹ̀mí mímọ́ ni ìrìn àjò mi ìbá ti láyọ̀ báyìí tí kì bá ṣe ti ẹ̀mí mímọ́ ni ìrìn àjò mi ìbá ti ládùn lóyìn ṣe rí yìí o ẹ bẹ̀rẹ̀ sí rò ó ẹ jókòó ẹ bojú yín wo ẹ̀yìn yín ẹ jókòó ẹ wo bírin àjò yín ẹ wo bó ṣe rí àní kẹ́ ẹ fúnra ara yín rò ó bẹ́ẹ̀ ni ẹ fúnra ara yín rò ó pé tí kì bá ṣe. tẹ̀mí mímọ́ ni tó bá jẹ́ pé kì í ṣe tẹ̀mí mímọ́ lọ́rọ̀ yín ni ẹ ronú yín wò pé ibo lèmi ò bá wà báyìí tó bá jẹ́ pé kò sí ti ẹ̀mí mímọ́ ibo ni n bá wà olórin kan sọ pé bí kò sí rẹ. Si níbo ni ń bá wà o bí kò sí rẹ̀ irú ayé wo ni bá gbé náà ó ṣe bàbá ó ṣe bàbá agbanilágbàtàn o. Ṣe, bàbá, o

ṣe bàbá agbanilágbàtàn o ò ṣe bàbá bí kò sí rẹ níbo ni ń bá wà o bí kò sí rẹ irú ayé wo ni bá gbé náà ó ṣe bàbá ó ṣe bàbá agbanilágbàtàn o ó ṣe bàbá bí kò sí rẹ níbo ni ń bá wà ó àní bí kò sí rẹ̀ irú ayé wo ni bá gbé náà ó ṣe bàbá ó ṣe bàbá àgbànilágbàtàn o. o ṣe bàbá ayọniláyọ̀ tán o ò ṣe bàbá agbéni lórí sókè ò ṣe bàbá agbanilágbàtàn o ó ṣe bàbá bí kò sí rẹ níbo ni ń bá wà ó bàbá bí kò sí rẹ irú ayé wo ni bá gbé ó ṣe bàbá o. Oh, ṣe bàbá agbanilágbàtàn o ó ṣe bàbá agbanilágbàtàn o ó ṣe bàbá wá orin kan máa kọ sí alágbàwí rẹ gbàgbé nípa nǹkan tí ò ń là á kọjá lọ́wọ́lọ́wọ́ bí ò bá sí òun ò lè dòní o. olórin kan sọ pé ancient of days as old as you are as old as you are. You will never change. Ancient of days, as old as you are, as old as you are, you will never change. Àgbà ló jẹ́ àgbà ló jẹ́ ah, àgbà ló jẹ́ o arúgbó ọjọ́ àgbà ló jẹ́ àgbà ló jẹ́ àgbà ló jẹ́ o. Ah arúgbó ọjọ́ lótítọ́ ló dára olúwa lótítọ́ ló dára o ọba ńlá ó dára sí wa olúwa o ó má dára sí wa o ọba ńlá sí ọ ẹni tó ní great vision fún oore àtàgbára rẹ à ń kọ́ à ń kọ́ a máa ń kọ́ hallelujah sí ọ ipa ẹni tó wà nínú májẹ̀mú ọlọ́run à ń kọ́ à ń kọ́ ọ́ àwa máa ń kọ́ aleluya iṣẹ́ rẹ yóò máa yìn iṣẹ́ rẹ yóò máa yìn fi fún olúwa ọkàn mi. ẹ̀yin ọba ògo ó ní ọlọ́run ìfúnṣẹ́ yánu tí ó ti fi hàn wà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn lóru ẹ̀yìn àǹgẹ̀lẹ̀ dídán ló dúró rà tí gbogbo ìjù bá tẹ́ ojú rẹ̀ ẹ lè darapọ̀ mọ́ wa lórí YouTube náà ní gbogbo ìjọba rẹ̀ Great Radio ní youtube báyé tí ń yí lọ iṣẹ́ rẹ yóò máa yìn iṣẹ́ rẹ yóò máa yìn fi ìbùkún fún olúwa ọkàn mi. great radio lórí youtube ẹ lè darapọ̀ mọ́ wa a fẹ́ dúpẹ́ lóru òní bó bá sì jẹ́ pé àárọ̀ lẹ́yìn wà níbi tí ẹ wà bó jẹ́ ọ̀sán lórílẹ̀‐èdè tẹ́ wà ibì yòówù kẹ́ lè wà a dúpẹ́ pé olúwa mo dúpẹ́ pé o ò fún mi ní n tí mo fẹ́ ṣùgbọ́n ò ń fún mi ní n tí mo nílò a wá tún dúpẹ́ pé olúwa o ṣeun torí pé òun fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ fún mi èyí ni yóò fa tí a fi máa ṣe àgbéyẹ̀wò ìwé Luke orí kẹẹ̀ẹ́dógún the book of Luke chapter fifteen Luke chapter fifteen ẹ̀ẹ́ àwọn SMS tí wọ́n fi ránṣẹ́ wọn ní ẹ̀mí mímọ́ mo wá o ẹ̀mí mímọ́ mo wá o ránṣẹ́ Ọlọ́run láti tata ní agbègbè ìjò ńlọ wọ́n ní ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí mímọ́ mo wá o ránṣẹ́ ọlọ́run abel láti tata olúwa ṣèyí sóhùn mi sọ pé ẹ̀mí mímọ́ mo dé o nígbà tí arábìnrin wa láti eléwéran mọ́mí wúrà náà sọ pé ẹ̀mí mímọ́ mo wá láti eléwéran o ìyẹn làwọn sms ìwé luke orí ìkẹẹ̀ẹ́dógún luke chapter fifteen ni a máa ṣe àgbéyẹ̀wò olórin kan kọrin kan ó ní mo róhun tó jayọ̀ jésù ló jayọ̀ lọ mo róhun tó jayọ̀ jésù ló jayọ̀ lọ èmi rohun tó jayọ̀ jésù ló jayọ̀ lọ mo mà rohun tó jayọ̀ o jésù ló jayọ̀ lọ wá orin kan kó kọ sí olódùmarè wọ́n ti fẹ́ ka bíbélì fún wa ìyẹn láti inú ìwé luke orí kẹẹ̀ẹ́dógún ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ fi àyè sílẹ̀ fún ẹ̀rí ǹjẹ́ yìí ń rí nǹkan kan nírìn àjò yín tó tó ọpẹ́ ẹ ṣàlàyé rẹ̀ sí orí WhatsApp kí ló ṣẹlẹ̀ sí yín rí kí ni nǹkan náà ó ẹ jẹ́ ká gbọ́ orin yìí ká kí ẹ̀mí mímọ́ kẹ́ wá rò ó. ẹ̀yin lori wà lórí Facebook tàbí lórí YouTube Great Radio lórí YouTube ẹ rò ó pé olúwa mo dúpẹ́ pé ò fún mi ní tí mo fẹ́ ṣùgbọ́n ò ń fún mi láwọn tí mo nílò bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a gbọ́ orin yìí. bá a bá ti gbọ́ orin yìí ká fi ṣàṣàrò ká fi ṣe àṣàrò pé à mo rántí o lọ́dún báyìí nígbà báyìí ẹ ọdẹ ìjà kọ́kọ́ mú ìpè yẹn ká tó lọ bí orin yẹn hello ẹ káàárọ̀ o yes sir á dára fún wa lórúkọ Jésù Kristi kò sẹ́ni tó lè ṣe o. Hmm. ohun bàbá ṣe kò sẹ́ni tó lè ṣe o. ẹ ká hallelúyà. Hmm. ẹ ké Hòsánà. Hmm. ẹ ká hallelúyà. hallelúyà fẹ́ ké Hòsánà. Hòsánà fọba àwọn ọba lókè ọ̀run. ohun tí bàbá ṣe kò sẹ́ni tó lè ṣe fún mi lọ́dún. lọ́dún yìí. bẹ́ẹ̀ ni. ọ̀yà. ọ̀rọ̀ jẹ ọ̀rọ̀ sátọ̀dé jẹ wá ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. sátidé ìjẹwà. bẹ́ẹ̀ ni èṣù e, gbógun tó pọ̀ jù ṣùgbọ́n lọ́hùn ṣe bí mo ṣàlàyé hmm. ẹgbẹ́ mọ́tò gáàsì ni mọ́tò ọmọ mi wà níbo. lábẹ́ẹ̀kúta màmá ọláòtán ló ń sọ̀rọ̀ o. látọwọ́dé iye wa. bẹ́ẹ̀ ni. tọ́. ẹgbẹ́ mọ́tò gas. tó ṣẹlẹ̀ níta ọ̀sì. bẹ́ẹ̀ ni sáà. Hmm, hmm. ọlọ́run ṣe ó ṣeun ńlá fún mi ọmọ sì mọ̀ pé ọlọ́run ló ṣe nítorí pé ẹni tó bá dúró tì í tó bá rí oore rẹ̀ á mọ̀ wípé òun ló ṣe téèyàn ò bá dúró tì í ni ò ní rí oore ọlọ́run. Hmm. Mm. torí pé tẹ́ ẹ bá ti dúró tì ohun tó ń fẹ́ jù ni pé má yà sọ́tún má yà sósì má pojú wẹ̀yìn má padà sẹ́yìn ṣá máa wo wájú Jésù Kristi kan ṣoṣo yìí tó wù fún wa olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. tó bá ti rí i pé òun nìkan ṣoṣo lòun wò ó dúró tiẹ̀ girigiri ni. olúwa ṣeun olúwa ṣeun. ẹ wo didi mọ́tò tó jóná lọ́jọ́ yẹn nítorí Ọlọ́run. Mm àárín mọ́tò yẹn ni mọ́tò tọmọ mi wọ̀ wà torí kò gbé mọ́tò yẹn lọ lọ́jọ́ yẹn. Hmm. mo sì mo sì múra láti fún lówó kún owó petrol lọ́jọ́ yẹn gbà tó ń dárò twenty five thousand kó sá lọ́wọ́ ìyàwó àtọmọ. mo hmm. ní jẹ́ kí n fún ẹ lówó sí iye tó wà lọ́wọ́ ẹ̀ ó ní mọ́mì ní ẹ fowó sílẹ̀ o. Hmm. mo ní ká máa fún ẹ ó ní mọ́mì mo ní ká ẹ fowó sílẹ̀ jẹ́ máa lọ mo ti dìtámì pé mo fẹ́ wọ mú tọ̀ ó ní tẹ́ ẹ̀ bá ó ní ẹni sùúrù o tẹ́ ẹ bá fún mi lówó sí tí n bá gbé mọ́tò dání tí nǹkan bá ṣẹlẹ̀ ee kílẹ̀ máa ma sọ ẹ ah. lọ́mọ yìí sì sọ pé mi ò gbé mọ́tò lọ fúnra mi ni mo fún lówó. jésù. ni mo ni wọn fẹ náà dàkọ jẹ ká mo fi jésù sí ẹ iwájú àtẹ̀yìn ọwọ́ ọ̀tún àtọwọ́ sí ẹ máa lọ jésù wà wájú ẹ. Hmm. tó bá jó gbé mọ́tò lọ ní ìjọ yẹn bí mọ́tò ní máa ma dùn ní èmi ò tó lè ṣẹlẹ̀ olúwa ṣeun. ẹ wo fíkìmù tọ́sìn lọ́jọ́ yẹn nítorí ọlọ́run. Hmm, hmm. kí ẹ wá ní kò sí àjọ ń ṣe ìṣòro ni àtijọ́ máa ṣe tán ni lórúkọ jésù. àmín ẹ àdúpẹ́ god bless you ma kí lẹ́yìn náà ríro kí ló tọ́pẹ́ lọ́dọ̀ yín ẹ bá ń kí olùtùnú mi ìtọ́ni wo lẹ̀mí mímọ́ fún yín rí tó jẹ́ pé à bí ìbáṣepọ̀ tọ̀ bí ìbáṣepọ̀ darí yín ni ẹni tó ní ètò Jésù nìkan olùtùnú ẹ̀mí mímọ́ afinimọ̀nà ó kúkú rí ọ níbi tó wà orí mi ń bi mo wà kàn jókòó kàn ronú ohun tó fẹ́ fi ọjọ́ méje yìí ṣe ó kúrò ní kékeré o mo gba ẹ̀rí rẹ̀ jẹ́ torí kì já ní kulẹ̀ ẹ̀rọ àròjinlẹ̀ èmi sọ pé jésù ṣeun alẹ́ èmi sọ pé jésù ṣeun bá a ṣe ń kẹ́mi mímọ́ ni kẹ́ ẹ máa rò á ṣe ojú òpó sílẹ̀ dáadáa láìpẹ́ yìí ẹ jẹ́ mú ìpè ti ẹni yìí náà hello ẹ káàárọ̀ orúkọ yín àti bí ẹ ti pè. orúkọ tèmi ni romeo famola ìjẹlẹ. ọ̀ya ẹ ẹ lọ tààràtà kí lọ́lọ́run ṣe tẹ́ ẹ fẹ́ sọ nípa ẹ̀. ọlọ́run ṣe nǹkan láyé mi tí ò bá ṣe pé ọlọ́run ní ayé tèmi náà máa ti bàjẹ́ bí mo ṣe gbọ́ ẹ̀dí gbọ́ fọ́gà ní ayé mi ti ṣe wọ́n ní ìṣẹ̀ṣe ni mo wà bọ̀ bí mo ṣe wá ẹ̀ mo ti gba ọlọ́run gẹ́gẹ́ bí olùgbàlà. olúwa ṣeun olúwa ṣeun mo dá ohun yìí mọ̀ wọ́n ní iyemọja làwọn ń bọ tẹ́lẹ̀ làwọn sọ wọ́n sì pè lálẹ́ àná àdúpẹ́ ẹ̀ló ẹ káàárọ̀ ọ̀ya tààràtà kí n lọ lọ́rùn ṣe. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ìbàdàn ti kú ìbàdàn ti kú màá ti ya wèrè ohun tọ́lọ́run ṣọjọ́ kan wà mo kàn sùn ní ẹ̀mí yẹn kàn pé mi dìde ni pé á dìde kí n bọ́ sáàárín ọ̀rẹ́ kí n bọ́ síta ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ẹ̀mí mímọ́ ó dá mi padà sínú ilé kò jẹ́ kí n bọ́ síta kí n máa rìn lọ Mm. bákan náà mo tún dúpẹ́ lọ́wọ́ mo tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àfọwọ́ àtọ́já pé inú máa ń rún mi gan-an gbowó ni mo ti ná inú yìí ò lọ ṣùgbọ́n jẹ́ ológo kan mo fà jíjọ́ yẹn mo kà jókòó sórí mẹ́ẹ̀dẹ̀ mí yẹn kà sọ fún mi pé ah, ṣe nǹkan báyìí mi náà dẹ̀ mo dẹ̀ ṣe nǹkan yẹn láti wà títí di òní gbogbo yẹn dẹ̀ ṣe láyé pé gbogbo owó tí mo náà gbà yẹn kò jọ́ dẹ̀ náírà láòkó gbà yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé pápápá kí ni oore ọlọ́run tẹ́ ẹ rántí à ń bọ̀ lórí ìtàn ọmọ onínàkúnà o à ń bọ̀ lórí ìtàn rẹ̀ o ẹ jẹ́ kí ó hello. yes sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. kí n lọ lọ́rùn ṣe tààràtà ẹ lọ sórí ẹ̀ torí n ta fẹ́ ṣe pọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo rí orí ọ̀fẹ́ gbà ní ọdún twenty twenty eighteen nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wó owó lé hmm. ìgbà yẹn wà ní kìjà tí ẹ̀wù tí machine yẹn bá ti ń tó bá ti ń ṣe kàràkàkà báyìí mo wà níbẹ̀ lẹ̀ mo máa ń ké ni torí pé ìgbáyà mi kò máa máa já ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé mo lọ sọ́sítítù wọn ò rí ohun tó ń ṣe wọ́n wọ́n ní wọ́n ní èèyàn wọ́n àwọn ní high blood pressure àwọn ní kinní kan. ṣé wọ́n fẹ́ wọlé yìí ni. wọ́n wọ́n wọ́n délé wa ah, ó ah. kàn all of sudden ló bẹ̀rẹ̀. Hmm. olúwa ṣe. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run débi wípé ọ̀rẹ́ mi ní kí n wá síbàdàn torí nọ́ọ̀sì ni níbi tí mo ti fẹ́ cross báyìí fóònù jábọ́ lọ́wọ́ mi mọ́tò kan tẹ fóònù yẹn pa ni kò sí bí mo ṣe fẹ́ pè mọ́ ṣùgbọ́n mo yan ọlọ́run lógo wípé ààyè mi ló ṣe ń sọ̀rọ̀ ní àárọ̀ yìí. jésù ṣeun. hello. hello sàó ẹ kálẹ́ sàó. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà. ṣé ẹ bínú pé òru nìyìn àtọpẹ́ ilé yìí bọ́ sí o. ẹ̀rí mi náà ni wípé èmi lolúwa sì ṣóhun mi ẹ̀rí mi náà ni wípé program tẹ ṣe wípé ẹnu ògùn ọfà ẹnu ògùn ọfà nípa program yẹn láàárọ̀ ọjọ́ yẹn. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ ìgbàgbọ́ ògùn ọfà bẹ́ẹ̀ni mo rántí. òun ni òun ló tù mí sílẹ̀ nínú ìdè ńlá mo wà nínú owó ọ̀fà ìbọ̀dá mi ló pè mí pé àwọn gbọ́ program kan kí n gbé síbẹ̀ ogun ọ̀fà ló fẹ́ sọ ló fẹ́ sọ kínní kan mo ní ogun ọ̀fà kẹ̀kọ́ ṣe gbé síbẹ̀ nìyẹn lẹ́wọ́n fi lo ẹ̀ẹ́sẹ̀sù orí kẹfà ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń káàkiri wọ́n ní ọ̀fà ní o ọ̀fà ní o wọ́n mọ̀ pé oògùn ọ̀fà wà nù bíbélì láì náà yàn ń kọ́ bọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ló tú mi sílẹ̀. ló tú yín sílẹ̀ ogún ọ̀fà tí yín inú bíbélì lẹ ti rí lò láìsan kọ́bọ̀. <laughs> hello. hello sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. ohun tó lùwà ṣe gangan. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ẹ̀mí mímọ́ ṣe operation fún mi ní ojú oorun. Hmm. bí wọ́n ṣe ṣe operation yẹn àgolo mílíkì ló jáde nínú mi. Mm Mm. mo wá gbójú sókè mo wá ní agolo mílìkì nínú mi ó wá ní wò agolo mílìkì kan ọgbà tí máa wọlé òkúta ni mo mm. rí tókúta yẹn dẹ̀ ń dìvẹ́lọ́pù lẹ́lẹ̀ mm. meanwhile nǹkan yẹn ló padà di ìwà tá a mọ kókó tó ṣe wọn tó ṣe wípé ipò wọn kàn tóbi tó wá le tó ń dán jẹ́ pé ìrora yẹn pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí sátani ti gbogbo tó ọlọ́run ṣe ìyanu láyé mi torí nǹkan ẹ máa ń dà mí láàmú lójú ayé hmm. bó ṣe bẹ̀rẹ̀ lójú oorun mo wá dì mú mọ́ gbójú tí mo ti ń lọ́nu mọ́lẹ̀ mọ́nà kíní tó rìn nínú mi lójú ayé ó tún ti bẹ̀rẹ̀ lójú ìran ẹnìyẹn kàn dé mi lónìí dì mú síbẹ̀ o ó dẹ̀ yọ abẹ kékeré ó dẹ̀ fi tọ́ ikùn mi báyìí tagolo mílìkì yẹn fi jábọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. hallelujah hallelujah hello hello ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sá o á mà dára fún wa lórúkọ Jésù àmín o ṣé ẹ bínú pé òru gànjọ́ ni bàbá ṣílẹ̀kùn sílẹ̀ pé ká máa sọ ti ṣe agbára òun. òru náà làwọn ẹni bí ń ṣèkà òru náà mo dúpẹ́ lọ́wọ́ náà pọ́n náà kà mí yẹn náà òru tí mo máa bá wọn ṣe yìí o. Hmm, hmm. òru lẹ́bí ń ṣèkà òru làwọn ẹni bí ń ṣèkà wọn kì í sùn àwa làwa ń fi gbogbo òru sùn. bẹ́ẹ̀ ni o. kí ni olúwa ṣe fún yín tẹ́ ẹ rántí tó tọ́pẹ́. ah ó tọ́pẹ́ o ní twenty twenty ni o. ok. bí wọ́n ta mí lọ́fà. Hmm. tó jẹ́ pé gbogbo ẹsẹ̀ mi wú báyìí ó ń sun mi mo ti ń gbórin wéèkìtì lẹ́gbẹ̀ẹ́ mi tí ah. máa tún wọ̀tún máa ní kò sẹ́ni tó tọ rédíò kò sẹ́ni tó tọ tẹlifíṣàn èmi nìkan mo wà ń bì lọ́n kọrin mi ò lè jẹ mi ò lè mu pé kò tiẹ̀ mo mọ jésù náà ṣùgbọ́n mi ò mọ jésù náà di ọkàn tán hmm. ṣùgbọ́n lọ́run fi àánú fi gbà mí ó sọ mí dára di ọkàn kò jẹ́ kí n dòkú fáwọn ọmọ mi mo ní ọlọ́run lógo mo rò tó ṣe nínú ayé mi o. ẹ dákun ṣé ẹni tó ṣèyàn ṣé ẹni tó ṣèyàn ò wá lè ṣe ń tó kù láyé yín ó sì gbẹ́kẹ̀ lórí máa ṣe o ó dẹ̀ ti ṣe fún. kí ló wáá dé tá à ń kóra wa lọ́kàn sókè àrùn tí n tó ti ṣe sẹ́yìn ni ló sì ń sọ̀rọ̀ màá sọ pé Jésù ṣeun ẹ á sì padà gbórin yẹn hello ẹ káàárọ̀ a máa dára fún wa lórúkọ Jésù Kristi ẹ dákun kí n lolúwa ṣe tẹ ẹ rántí tẹ̀yin náà rò pé à ó yẹ kẹ́ ẹ fòru yìí sọ pé o ṣeun o. dádì ohun tó ló wá ṣe fún mi pọ̀ mi ò lè kàtọ́ lórí ni mo fẹ́ fi dá padà fún. ọyẹ ẹkọ ní kíákíá. mélòó ni màá rò nínú oore tí bàbá ṣe. Hmm. mélòó ni màá kà nínú oore tí bàbá ṣe. Hmm. oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn òkun lọ mélòó ni màá rò àfi kí n sá máa dúpẹ́ o oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn ìbùkún lọ mélòó ni màá rò àfi kí n sá máa dúpẹ́. olúwa ṣeun ẹ ló ẹ̀yin náà rò ń bi tẹ́ wà ẹ ló ẹ ló à ń gbọ́ yín kí lolúwa ṣe. Pues la Dios es tu cuenta pero mi ọkọ lọ́wọ́ mi mo dúpẹ́. network yẹn ò clear ń bẹ̀ yẹn o hello. ló dádì ẹ káàárọ̀ àfúnṣẹ́ olúwa o. èèyàn màmá ṣe. àṣẹ́bí èrè lórúkọ jésù. àmì o ṣe ìbínú pé òru ló bọ́ sí o. ah dádì ìbínú kẹ orin tó ń tọ́lọ́run fẹ́ ni hmm. ọlọ́run tọ́lọ́run fẹ́ ni bẹ́ẹ̀ náà ṣe fẹ́ kórí ló ṣe rí sáà. Hmm, hmm oore tólúwa ṣe nínú ayé mi àtọmọ àtọkọ a mi ò lè kà á tán bàbá torí kò jẹ kò jẹ kí ìmọ̀ ọ̀tà kò jẹ kó ṣe lórí ìdílé mi olúwa ṣeun gbogbo àṣírí èṣù pátápátá ni olúwa ń tú olúwa ṣeun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlá. ó ń la láṣìírí ẹ̀ ló. ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ màá. àkórí ọ̀fẹ́ sá. jésù á fi fún wa dópin. amen ẹṣẹ́ ìbínú pé òru ló bọ́ sí kò tún wá ń ṣàdúrà bàbá bàbá bàbá bàbá ó ṣe tún jẹ́ ọpẹ́. bí bàbá ṣe fẹ́ nìyẹn. kí ni olúwa ṣe tẹ́ ẹ rántí. òru tí olúwa ṣe fún mi tí mo rántí ó pọ̀ mo rántí ìgbà tí mo wà ní ògìjò mo wá fẹ́ wá sí gbọ́ra bàtà fẹ́ẹ̀ dé ìṣàgà mo ti dé ìṣàgà mo wá fẹ́ lọ wọ mọ́tò pé kí n sáré ṣe nǹkan kan ní Ìbàdàn bí mọ́tò wa ṣe ní accident nìyẹn hmm. ìgbà tí mọ́tò yẹn ní accident to the glory of God torí pé Sátánì lójú tì hmm, hallelujah èmi nìkan èmi nìkan mi mọ nǹkan tó jù mí síta níwájú mọ́tò iwájú ni mo jókòó àwọn tó kù ńkọ́ mo dẹ̀ ti sùn ní mi ìfarapa èmi nìkan ṣoṣo hmm. mi nìkan kò sẹ́ni tó kò wọ èmi nìkan ni kò tiẹ̀ sí bóyá máàkì kékeré ní ara mi mo wá wò wípé tí mo bá kú níjọ́ yẹn ta ló fẹ́ mú ọlọ́run èèyàn tún wá padà ṣègbé. bẹ́ẹ̀ni hmm, hmm. èèyàn tún padà ṣègbé ìyẹn ló burú jù. ìyẹn ló burú jù torí pé mi tiẹ̀ ní etí ìgbọ̀ngbà yẹn rárá hmm, ìyẹn mi ní etí ìgbọ̀ rárá. olúwa ṣeun mo fẹ́ sọ̀rọ̀ kan mo gbọ́ dádì. bí bàbá tí mo bá mi sọ̀rọ̀ bó ṣe sọ létí ọkàn mi bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ sọ. yes sir. fún gbogbo wa gbogbo ẹni tó wà nípò pé bá kú bá là hmm. tí kì í ṣaláìsàn gan ṣùgbọ́n tó jẹ́ pé ipò tí ayé wa wà nípò pé ṣé mo lè survive ṣé mo lè làjà bàbá ní ó jẹ́ ó di mímọ̀ fún mi pé kí n sọ fún ọ pé òun sọ̀rọ̀ lénìí lọ́la rẹ̀ náà ó tún sọ̀rọ̀. amen. yes ntọ́rọ̀ yẹn túmọ̀ sí ó pọ̀ o ò ń sọ̀rọ̀ lénìí lọ́la ọ̀rọ̀ yòówù kó lè máa sọ lénìí ọ̀rọ̀ yẹn dùn kò dùn o ó wá láti inú ọkàn ayọ̀ o ó wá láti inú ọkàn ìbànújẹ́ o ipò yòówù kó lè wà lónìí gba ọlọ́run gbọ́ pé ipò yẹn ò ní gbẹ̀mí rẹ. amen. láìpẹ́ jọjọ ọkọ̀ orin ọpẹ́ lórí rẹ̀. amen mi lórúkọ. torí láàrin èyàn àtọ́pẹ́ ọjọ́ méje yìí ohun táyé rẹ nílò ọlọ́run yóò fún ọ. amen. god bless you ma. bless you daddy. amen. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. a mà dára fún wa lórúkọ jésù. èyà ìpè yẹn já o. amen. hello. èyà. Hey. Ah ẹjẹ́ á mú pè díẹ̀ sí torí láàrin ìṣẹ́jú bíi mẹ́fà nísìn àní lè mú ìpè mọ́ o àní lè mú ìpè mọ́ má gbàgbé ọ̀rọ̀ yẹn o bí jésù ṣe máa ń bá wa ṣe inú ètò jésù nìkan rèé ìtọ́ni ẹ̀ là ń tẹ̀lé ẹ̀ ló ẹ káàárọ̀ o a máa dára fún wa lórúkọ jésù bó o ní ẹ̀yin náà ò sùn ni. àwọn orúkẹ. gbọ́dọ̀ yan ọlọ́run tó ṣòun ńlá fún mi. tọ kí ló ṣe tẹ ẹ rántí rí. a bàbá ohun tọ́lọ́run ṣe fún mi pàápàá nígbà tí mò ń gbọ́ ìròyìn jésù nìkan yìí tọ́lọ́run ṣe inú ayé mi ó pọ̀. Hmm. nítorí lọ́dún tó kọjá ní nọ́fẹ̀mbà dìsẹ́mbà wọ́n fà mí rìn. ṣùgbọ́n ọjọ́ kan tí ẹ tún pé ká máa yan ọlọ́run pé ìṣòro tá a ju èyí tá a wà nínú ẹ̀ lóru ọjọ́ yẹn nígbà láàárọ̀ ọjọ́ yẹn nígbà tó di ọjọ́ kejì mo lè dìde mo ti òsì mú. hallelujah. bẹ̀rẹ̀ sí gbogbo ohun tó ṣe ń yẹn nígbà táwọn ọmọ mi wá lọ sí nínú ìta yìí wọ́n wá ń bi mí pé grandma fúnra yín lẹ́rìn wọn ò fà yín nù wọ́n ní wọn ò fà mí wọ́n ní ta bá mi ṣe ilé sùn nìkan. hallelujah. wọ́n ní tó wá sọ́dọ̀ mi ni mo ló ń bá mi gbé ní àjọsùn bẹ́ẹ̀ rìn pé kìkì bẹ́ẹ̀ kankan ríran dáadáa yìí ni mo máa ríran dáadáa gbàtẹ́ máa tún wá má ti ríran dáadáa. bẹ́ẹ̀ hmm. mi tí mo lè rìn ohun tọ́lọ́run ṣe fún mi ó pọ̀ bàbá. aleluya nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ ètò jésù nìkan. tí mò ń gbọ́ pé jésù nìkan gbogbo bí mo ṣe ń gbọ́rọ̀ yẹn ló ṣe ń wò mí sàn ló mú mi lára dá diabetes hypertension yẹn gbogbo ẹ̀ ọlọ́run bá mi ṣiṣẹ́ gbogbo kí òye ọlọ́run tún wáyé sí i fún ọ̀sẹ̀ tá a lò tán yìí eh. àwọn ẹ̀bùn tí mo sọnù ọlọ́run tún dá padà fún mi nígbà tí wọ́n ní ká máa béèrè pé kí òun dá ìpolọ wa padà pé òun tó ti sọnù lọ́wọ́ wa òun dá padà fún wa olúwa wa dá padà fún mi ó dá ẹ̀bùn yẹn padà fún mi nítorí tẹ́lẹ̀ mo sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ogun tó dìde sí mi mo sọ fún mi mo pa gbogbo ẹ̀sìn bóyá torí nǹkan yìí ni ogun mi ṣe é jà mm. mí. Mm. lọ́jọ́ kan ẹ wá wàásù pé ká padà sẹ́nu iṣẹ́ ìránṣẹ́ mm. ìkéyìí tá a bá ti ṣe nínú ìjọ ká máa ṣe ká má sọ pé torí pé nǹkan kan dé ṣe mo dúpẹ́ pé ọlọ́run dá a padà ọlọ́run ti mú ńlá fún mi bàbá jẹ́ kí n kọ́ ní kékeré ọyẹ sáré kọ. láti mo rò tó wánú rẹ tí wọ́n fi hàn fún mi ó ti ga jù èrò mi la ìyá tún ní olúwa ṣeun olúwa ṣeun a ní ìṣẹ́jú mẹ́ta sí ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sá wa kú orí ọ̀fẹ́ o. olúwa mà ṣe ṣe ìbínú pa ají yín lóru. jésù àwọn adílé wa àbínú rárá o. olúwa ṣe o ọlọ́run ló tọ́ ló fi sí o. ẹ ra àròjinlẹ̀ kí lolúwa ṣe. ohun tó lúwa ṣe nínú ayé mi nínú ayé ìdílé mi ó pọ̀ kò hmm. ṣeé ròyìn tán. Hmm. mo ṣá mo dúpẹ́ lórí ọ̀rọ̀ bàbá mi bí ọdún mélòó kan sí ẹ̀yìn. Hmm. àìsàn kan ṣe wọ́n a gbé wọn lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn ní hospital. ẹ gbọ́dọ̀ dárúkọ ibì kankan o bẹ́ẹ̀ ni ní hospital gbà tá a ṣàgbé wọn lọ wọ́n ṣe é ṣe é ṣe níyẹn ó ṣe ṣá bẹ̀tí ńgbà tí a wá padà ẹ̀gbọ́n wọn wá sọ fẹ́gbọ́n pé àwọn ń lọ ilé wípé wọ́n wá padà sí Abẹ́òkúta ńgbà tí wọ́n dé Abẹ́òkúta padà wọ́n wá náwọn kàn tọ́ rédíò ní òru ọjọ́ yẹn ni hmm. bẹ́ẹ̀ ṣe ń ṣe program ẹ wá sọ wá sọ wípé ibi tó bá ń dùn oníkálukú ó ń hmm. tọ̀ fọwọ́ síbẹ̀ wọ́n ní báwọn sá ti ṣe é nìyẹn hmm. ní by force ńgbà tílẹ̀ máa mọ́ wọ́n ní bí gbẹ̀yẹ ṣe ń gba àwọn nìyẹn báwọn ṣe fẹ́ lọ ya gbẹ̀yẹ báyìí bí wọ́n ṣe ya àlégbà lóòyè. kí lẹ wí. àlégbà lórí yẹ náà yà. lóòyè. bẹ́ẹ̀ ni wọ́n náà dúró àyìn yẹn làwọn gbọ́. èmi kọ́ èmi kọ́ mò ń ṣe Jésù ni èèyàn ò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni. ṣe rí òun tó ní ká ya òru ìsọ́tọ̀ náà fún ọjọ́ méje ká fi yìn òun mọ tí ó ṣe hello. hello sir. ẹ káàárọ̀. ẹ sà. ṣe bẹ́ẹ̀ sábìínú pòrò la jí yín sí. àà ah, àbínú sà o. tọ́ kí n lolúwa ṣe jésù ah, ṣe. ọ̀tọ̀ ọlọ́run ṣe fún mi ó jọ mí lójú àní ló ká kú lè tọ̀ ọ́ láti mọ̀rẹ́ olúwa hmm. èmi ló tá à ń lébù síbẹ̀ orí rẹ̀ kò máa níye hmm. mélòó ni kí n ròyìn àti kí n ṣàmàdúpẹ́ ọpẹ́ mi mà rí o ọba ó ní máa jẹ mú mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah, ọlọ́run ó jẹ́rìí ara rẹ̀ nígbà tẹ́ ń fún wa pé ká dá jésù wa mọ̀. bẹ́ẹ̀ni ká máa máa lọ rán yàn sí ọlọ́run. ọ̀dà mọ́mì ẹ̀yin náà jẹ́ àrò á ṣe máa rán yàn sọ lọ́hùn. Ah, ó yà mí lẹ́nu sà. ṣé kì í ṣẹlẹ̀ dá wa ni so ẹ̀yin máa rán yàn sí tẹ́lẹ̀ àbí. Ah, mo máa rán yàn sí tẹ́lẹ̀. Ah. mo máa ń lọ bá wòlíì. ìwé ẹ̀jẹ̀ gbàdúrà fún mi. ṣé kì ná yín lówó. mo tún fẹ́ wá sọ ọ́ ni mo wá dánwò lọ́jọ́ yẹn ara mi wà yá wọn pè mí ilé ọkọ ló wà mo bá dé ọ̀sítà bí mo ṣe dé ọ̀sítà báyìí ní dókítà wọn ti jà ọkọ àtọ ọkọ ẹ gbogbo wọn ti jà pé dókítà yẹn ò tọ́jú ẹ lóhùn ló gbogbo ẹ ẹ̀mí yẹn wá tọ̀ mí wá pé ṣé kí ọmọ ọlọ́run ìwọ náà gbéra yẹn ṣe bó sọ pé ọmọ ọlọ́run ló gbéra yẹn ó dẹ̀ wá ọmọ ọlọ́run yẹn ẹ̀mí yẹn wá lọ́la kọ̀kọ́ mo tún kàn kú mú èsì ẹ̀ síbi pé mo gbé lẹ́ẹ̀kejì mo kàn kúnlẹ̀ mo kàn gbọ́wọ́ lé ọmọ mi yẹn ni mo kàn bẹ̀rẹ̀ mo kàn dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo bẹ̀rẹ̀ gbogbo mi ara ẹ̀ díẹ̀ jésù nìkan tọjọ́ sọ yìí pé jésù nìkan máa ń hmm. ṣe fún wa hmm. lórí ètò ìmúbábẹ̀ sí ní gbọ́wọ́lé oyún five months dẹ̀ ni oyún yẹn ó hmm. ṣáà ń ké inú ń ta àwọn mo ṣàbẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn mo ń ké tọjọ́ sọ yìí pé ìwọ jésù nìkan ìwọ nìkan náà ló ń bá wa ṣe mo fẹ́ kó jẹ́rìí ara ẹ̀ jésù nìkan ọmọ mi jẹ́ sùn lọ gbọ́dọ̀ máa jọ wá lẹ́ ah, ah. ọkọ̀ ẹ̀ wá dé pé ọkọ̀ ẹ̀ wá dé pé ah, kí ló ṣẹlẹ̀ ó kàn lajú ni ó ní à ìyá ẹ̀mọ́ mi máa ti gbàdúrà fóun mm. àdúrà ló máa ti gbà fóun ọjọ́ mm. tó gbogbo wọn yọjú báyìí ní wọ́ọ̀d wọ́n padà ní ọmọ mm. mi ẹ kú iṣẹ́ olúwa o ah, ọlọ́run jọ mi. hallelujah <laughs> ẹ má ràn yàn sọ lọ́ọ̀ mọ́. lórí ayé mi ibi àánú bá yé mi dé. ibi àánú bá yé mi dé o. àròjinlẹ̀ ni mo rò. àròjinlẹ̀ ni mo rò. kí ni jésù ṣe. mo rò àròjinlẹ̀. Hmm. nítorí pé láti ya two thousand. tí ọkọ mi ti kú tó da ọmọ mẹ́fà sí mi lọ́wọ́. Hmm. ọlọ́run dẹ̀ ń bá mi ṣe títí wá di àkókò yìí. hallelujah. onírúurú ìlàkọjá ni mo là ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo ẹ̀ pátá ọlọ́run mú mi borí jésù ṣeun níjọ́ tí mo rí jẹ níjọ́ tí mo rí jẹ mo dúpẹ́ pé ọlọ́run dúró sí mi jésù ṣeun ó sì wà fún mi títí di àkókò yìí olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ jésù ṣeun hello. hello ẹ káàárọ̀. ah a ti ń kọjá aago báyìí o. ẹ kú iṣẹ́ olúwa sá. èèyàn màmá ṣe. ẹ kó rẹ̀ fẹ́ kó tẹ̀ olúwa ṣeun kí lè rántí tí jésù ṣe tó tọ́pẹ́ o. àdàdì ah, ó pọ̀ o. ẹ sọ kan nù ẹ. ní last year march. ẹ. Ah, oh, kò síbi tí wọ́n gbé mi dé. kódà hmm. wọ́n gbé mi káàkiri káàkiri ìgbà tó yá mo délé padà ẹnìkan ló wá introduce program yìí sí mi. Hmm. ẹni yẹn bẹ́ẹ̀ ni yẹn ṣe wá ṣe prayer fún mi ó ní mò ń sọ kankan tóun ò gbọ́ ó ní mo kàn rìn kiri mò ń tọkàntọkàntàn hmm. so ọmọ mi tó dúró tì mí ló wá sọ fún pé tó bá ti di alẹ́ ọjọ́ yẹn wípé kí n tàn sí tẹsán báyìí báyìí kí n máa gbọ́ hmm. dáàdì bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ program rẹ̀ gbogbo ibi tó dẹ̀ ń gbé mi lọ tán ní ọ̀fà ni ọ̀fà ni ọ̀fà ni but àárí kankan. ogun ọ̀fà ogun ọ̀fà wà nù bíbélì. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ <laughs> nìyẹn wọ́n wá ní ọjọ́ kan. Éfésù orí kẹfà àwa yin ọlọ́run apata ìgbàgbọ́ ẹ o ìyìn. a ṣe ẹ bẹ́ẹ̀ ni a ṣe cross over la fi yìn hmm. ẹ ṣe. pẹ̀lú àìlèrin mi mo kàgbéra mo ṣe ti bíi one la ṣetán lọ́jọ́ yẹn. Hmm. ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run láti last year yẹn láti last year yẹn ni mo ti ń gbọ́ program ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ìyanu inú ayé mi. hallelujah hallelujah tọ ẹ jẹ́ àmú ìpè ẹ̀yọ méjì sí i ìpè ẹyọ méjì sí i ohun tó wù mí kọ́ ló ń ṣe fún wa bí èrò tèmi ò ní pé kó má fún wa ní níta fẹ́ kó fún wa ní gbogbo níta yẹ wa nílò ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ẹ mọ̀ rọra o ṣe ìbínú pòrú lọ bọ́ sí o. àà ò bọ́sẹ̀ wọn olúwa ló ń ṣọlẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹ má bínú àbí èwo nìyẹn láago mẹ́ta òru èwo ah, lọ pẹ́ láago mẹ́ta òru ẹ̀. wọ́n ṣe ah, fọ bọ́ ṣe wọn lọ́run ló ṣe ṣe. olúwa ṣeun kí ló olúwa ṣe fún yín tó tọ́pẹ́ o. àwọn tólúwa ṣe fún mi tó tọ́pẹ́ ni wípé ní january first lọ́dún yìí ọlọ́run sọ ọmọ mi kan tó ti di òkú bá mi sọ di alààyè. hallelujah. nítorí mi ò tiẹ̀ nígbàgbọ́ pé bóyá ọmọ yẹn lè jì í Mm. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bá a ṣe dé ṣọ́ọ̀ṣì lọ́mọ yẹn gbẹ́mí mi mo ṣáájú síwájú ọlọ́run pé ìwọ ló fún mi bó bá ṣe ń wẹ kó dẹ̀ ṣe ṣe. Mm. mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run bá mi fọwọ́ tọ́pọ̀ sí ikú ọmọ yẹn ó dẹ̀ bá mi sọ di àlàyé. aleluya bí àkókò yìí ọmọ yẹn ò ṣàárẹ̀. aleluya ìjọpẹ́ mi nìyẹn o. jésù ṣeun jésù ṣeun. olúwa ṣeun olúwa eh, ṣeun pẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kó gbádùn jésù o. ṣé jésù nìkan ń dùn mọ́ yín. ó ń dùn mọ́ mi yéye. bó o ní ṣé ẹ lè ròyìn ẹ fáwọn ẹlòmíì pé jésù nìkan lè ṣe láì mú nǹkan mọ́. bẹ́ẹ̀ ni mo lè ròyìn o ọlọ́run ṣeun nínú ayé mi láti ọdún twenty fifteen mo dúpẹ́ sí ọlọ́run ní ọba tó bá mi ṣe. nígbà tí mo bá ti di ẹ̀rù wípé ó ti tán hmm. ọlọ́run á ṣàgbọ́nú ara á ṣe ìyanu ah, ọlọ́run jẹ́wọ́ wípé òun nìkan ṣoṣo lọ́ba tó lè ràn èèyàn lọ́wọ́ jésù ọlọ́run ò jẹ́ kójú ó tì mí nígbà tí mo bá ti ẹ̀ bójú sí mi ò rí ẹnì kankan tí mo lè pè òun wà nítòsí olúwa ṣeun ẹ̀yin jésù lógo hallelujah jésù ṣeun ẹ ló ìpè ẹyọ kan sí lẹ́yìn eléyìí ẹ káàárọ̀ ẹ ló ìyá ẹ ló ẹ káàárọ̀ ẹ káàárọ̀ bó o ní ṣe Jésù nìkan ń dùn mọ́ yín. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà èmi náà dúpẹ́ lọ́wọ́ ṣé ọ̀nà ọ̀run ti ń yé yín báyìí. bẹ́ẹ̀ ni sà èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ sátọ̀dé yẹn tí rogasi dún ní tọ́ṣì èmi náà dúpẹ́ mi ṣe èmi náà mi ìjò náà nítorí nígbà tó dún tí iná yẹn ń sáré bọ̀ gbogbo wa àti àṣà ń sáré ṣá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ torí ẹ̀mí mímọ́ náà ni mo ń pariwo mm. ó ṣàánú mi o ó mm. má jẹ́ ń jóná ó má mm. jẹ́ ń jóná ó ṣàánú mi o torí kìí kí pé o mo ṣá ọlọ́run ṣá yẹ̀wọ́ gáàsì yẹn ṣá gbogbo àwọn tàjọ ń sáré ìfúnnu wọn ó pọ́n lẹ́sẹ̀ láta máa padà láta máa rí bí panápaná ti dé tí wọ́n ti ta. hello. mo dá ọpẹ́ padà. last caller fún àkókò. ọjọ́ ẹni tó lọ pẹ́. jésù ṣeun. mo dá ọpẹ́ padà. sọ́dọ̀ ẹni tó kí ni jésù ṣe pàtó aleluya ògo àmín aleluya ògo àmín aleluya ògo aleluya ògo àmín sí <laughs> olúwa ọlọ́run olódùmarè tọ́ ẹ̀já dúró báyẹn ẹ̀já dúró báyẹn ọ̀rẹ́ wa ó sì jọ nítorí ọlọ́run kó o sì mọ rírì oore ọlọ́run nítorí pé o nílò yẹn gbogbo ohun tí ń wù ọ yẹn apá ọlọ́run kà ó tún so ṣùgbọ́n àjọṣepọ̀ wo ló wà láàrin wa àtọlọ́run kẹ́nikẹ́ni má pè mọ́ báyìí o ẹ ṣàánú wa torí network ẹ àbí ẹ tún ti ń sùn ní mọ́mì ọ̀tá tó fẹ́ fòru ba tèèyàn jẹ́ wọn yìí tó gbé o <laughs> ọlọ́run ló sì mọ ìdí tó fi ní ká gbé ìyìn àtọpẹ́ sókè tó fi mú ìtọ́ni àti ìdarí yìí wá òun ló mọ ìdí tó fi gbé gbàbẹ̀ good morning sir a kú oore ọ̀fẹ́ sir wọ́n á ní thank you Jesus. the owner of my soul, Alpha Omega. You are worthy to be praised. In all generations, there is no one like you. Alpha Omega, you are worthy to be praised. The great things God did to me, He gives me peace of mind with all the challenges of life. That peace remains there when people are scared, giving me different advice. That that piece, make knows, make knows there's nothing he cannot do. I return all the glory back to him. Wọ́n á good morning sir hello spirit holy spirit we ne holy spirit will never leave you and you will receive the grace to continue to obey in Jesus' name. Amen. Amen. Uh, I thank God for what God did in my life years back. I was pregnant then then so I went to maternity clinic so when I came back that from the okay from the clinic I wanted to fetch water from the well the last thing I saw was that I was standing before the well to fetch water. God used my landlord for me that day because I don't know that I don't know that I have already put my head in the well. The woman saw me the way I was doing while my head is in the well and she came to rescue me. If not for God, I would have entered the well, and that would have been the end of my life. I thank God because that child is now 16 years old and now in SS2. Ọ̀rẹ́ wa, bí ọba ṣé o sì rò pé o mọ̀ọ́rẹ́ ọlọ́run tẹ́ bá wo ìtàn ọmọ onínàkúnà tí jésù sọ fún wa ẹ má wọrí ẹ fọkànbalẹ̀ àjò ǹjẹ́ nìkan lè ka ìwé lóòkù yẹn fún wa kó ka ìtàn ọmọ onínàkúnà lóòkù orí kẹẹ̀ẹ́dógún a ti lálẹ́ àná njẹ́ ààrẹ ni tó lè kà á fún wa láti ẹsẹ̀ kínní Lúùkù orí kẹẹ̀ẹ́dógún ṣé a rí èèyàn ń bẹ̀ àbí kí n kà fúnra mi níbí ọ̀dà bá a bá tí ó kà fún wa wọ́n ti fẹ́ kà á. hello. ẹ káàárọ̀ sà. olùka bíbélì mọ́ ẹ káàárọ̀. yes sà ẹ̀ka bíbélì láàárọ̀ ẹ̀ka lọ́sàn-án ẹ̀ka lálẹ́ ẹ̀ tó ń kà lóru. Jésù ṣe o. àádọ́rùn sinmi. Amen. ṣé ìbínú pé ọpẹ́ ìhòòrú ló bọ́ sí. bí olúwa ti fẹ́ ló ń ṣiṣẹ́ sà. yóò sì pé gbogbo wa. àmọ́ ẹ jẹ́ ń bẹ gbogbo wa lẹ́bẹ̀ẹ́ kan ò dákun torí ọlọ́run. bọ́ bá ti dénú ọpẹ́ tá a bẹ̀rẹ̀ sí yìn níbi tí kálukú wà bọ́ba gba jojo má sọ pé olúwa jọ ọ́ pèsè oúnjẹ òòjọ́ fún mi o ṣá mm-hmm. máa sọ pé olúwa o ṣe torí pé ìwọ lọ́ọ́ máa pèsè oúnjẹ òòjọ́ má sọ pé bóyá o ti gba ìwé ọ̀fẹ́ tíra fúlù làtọ̀ àbọ́mọ ni má sọ pé olúwa jọ jọ jọ ọ̀pọ̀ wa ló jẹ́ ìkáyàsókè àròyé la kàn ń ṣe mm-hmm. àròyé ni àròyé lọ́pọ̀lọpọ̀ wa kàn ń ṣe kàkà ká dúpẹ́ pé olúwa mo dúpẹ́ pé ìwọ tó ṣe tọdún báyìí ó lè ṣe léyìí náà. bẹ́ẹ̀ni. ah bíbélì o ní ẹ jẹ́ kí ọpẹ́ yín máa pọ̀ ju ìbéèrè yín lọ. ìwé tẹsalónìkà kínní orí karùn-ún ẹ̀gbọ́n téèyàn ń sọ lẹ́sẹ̀ kejìdínlógún ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. nítorí èyí ni ìfẹ́ ọlọ́run fún yín nínú kristi jésù ṣe lẹ́lòmíì kan rò pé ká sáfẹ́ṣẹ̀ nìkan nìfẹ́ ọlọ́run kò mọ̀ pé ìfẹ́ ọlọ́run ni ká máa dúpẹ́ olúwa mo dúpẹ́ páìsàn tí ń ṣe mí yìí ò ní pa mí ẹlòmíì ọmọ ẹlòmíì ọmọ ọya ìwé lóko orí fifteen ẹgbẹ́ ìtàn ọmọ onínàkúnà kẹ́ bẹ̀rẹ̀ sí kà kí n jésù sọ. ó sì wí pé ó wí pé ọkùnrin kan ní ọmọkùnrin méjì ọkùnrin kan ní ọmọkùnrin méjì ẹ̀dúró bẹ́ẹ̀ yẹn. ìpele méjì la pín sí lọ́wọ́ ọlọ́run bọ̀dá mi bẹ́ẹ̀ ni ìpele méjì la pín sí lọ́wọ́ ọlọ́run ọmọ náà làwọn méjèèjì ìrònú wọn kan yàtọ̀ síra wọn ni hmm. they were both children of the father ọmọ làwọn méjèèjì ronú wọn kan yàtọ̀ ni ìkan lè ronú gba ọ̀tún kíkan ronú gba òsì ọyẹ ẹ̀ka. èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé. pé. bàbá. bàbá. fún mi ní ìní rẹ tí ó kàn mí. fún mi ní ìní rẹ tó kàn mí. ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. ó pín ohun ìní rẹ̀ fún ẹtúnbẹ̀ yẹn èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé bàbá bàbá fún mi ní ìní rẹ tí ó kàn mí. fún mi ní ètò jẹ́tọ̀ mi nínú ogún rẹ pín fún mi. ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. fọmọ yẹn nìkan àbí. ó pín fún ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. ṣé ẹ ní ẹ̀dà òyìnbó ń bẹ. no sir. ẹ ẹda ẹ̀dà òyìnbó ń bẹ. yes sir. ẹ mo ti ń wá ẹda òyìnbó rẹ lọ́wọ́ mi ń bí ẹ tuntun ẹsẹ̀ yẹn kà. èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé. ẹsẹ̀ kejìlá lẹ́ ń àbí. bẹ́ẹ̀ ni sà. Ọya. bàbá fún mi ní ìní rẹ tí ó kàn mí. ó sì kún ohun ìní rẹ̀ fún wọn. a máa gbọ́ and the younger of them. said to his father, Father, give me the portion of goods that falleth to me. And he divided unto them his living. Àwọn méjèèjì ló fún. Bọ́ bá wà lára àwọn tí wọ́n máa ń sọ pé Ọlọ́run ṣe àwọn lóore, irọ́ ló ń pa kò sẹ́ni ọlọ́run ò ṣe lóore àtẹni ó nírònú gidi ń pọ̀ ọlọ́run àtẹni tí ò nírònú gidi ń pọ̀ ọlọ́run gbogbo wa lọ́lọ́run ṣe lóore abaramóore jẹ ló pọ̀ àwọn méjèèjì ló pín àbúrò ló béèrè ṣùgbọ́n kí ẹ̀gbọ́n náà má bàa ronú pé bàbá ò rí tòun rò ó pín tàbúrò fàbúrò ó pín tẹ̀gbọ́n fún ẹ̀gbọ́n àti pásítọ̀ àtọmọ ìjọ lọ́lọ́run ṣèlérí ẹ̀mí mímọ́ fún èèyàn kan wá lè ronú pé ẹ ẹ̀mí mímọ́ ò lè dọ́dọ̀ tíá o àwọn evangelist sanjọ́ lẹ̀mí mímọ́ lè máa bá sọ̀rọ̀ ibi ìrònú ẹ bá ẹ dé nìyẹn wọ́n lè máa rò pé bọ́ọ̀ bá dọ́dọ̀ pásítọ̀ bọ́ọ̀ bá dọ́dọ̀ wòlíì ọ̀rọ̀ ayé rẹ ò lè lójútùú àdúrà rẹ ò lè gbà kọ̀ọ̀kan mi iṣẹ́ tó lúwa fi rìn mí lèmi ọ̀jẹ̀ fún ọ pé n tá a bá pàdé nínú ọ̀rọ̀ ni pé bàbá pín ogún fáwọn méjèèjì gba Jésù sì sọ pé ẹgbẹ̀mí mímọ́ kọ̀kọ́rúkọ Pétérù bẹ́ẹ̀ ó pè fún olúkúlùkù wọn bí wọ́n ṣe wá gbà láti máa ṣerú wòlíì ni òye mi o àwọn méjèèjì ló pín fún àwọn àsọtẹ́lẹ̀ Jésù kọ̀kọ́rúkọ ẹnìkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí ó bá gbàgbọ́ àmì wọ̀nyí ó máa àwọn tó bá gbàgbọ́ so ntọ́ bá ti mú pé o létí ọ̀ ń gbọ́ràn ọlẹ́nu ọ̀ ń sọ̀rọ̀ olójú ò ń ríran ẹni tí ò létí fi gbọ́ràn gan àwọn tí wọ́n jẹ́ odi wọ́n ń kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ rẹ́mìí mímọ́ gbà wọ́n sì ń wúlò fọlọ́run ọ̀rẹ́ wa ogún tó gbà lọ́wọ́ bàbá bọ́ ọ bá ṣe fìrònú ẹ lò ó jìyìn fún bàbá tọ́ ọ yẹ ká wájú ńgbà tó pin fáwọn méjèèjì tán. kò sì tó ijọ́ mélòó kan. ó náà lọ ọjọ́ díẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí wọn náà ṣe gba orí ọlọ́run tó lu ọjọ́ díẹ̀ tó jẹ́ pé ńgbà tí ètò bíi ijọ́ mélòó lọ sá fọ́lọ́run làbá tún pàdé rẹ̀ ń gbòòrò pé. bó o ní àríyìn ṣọ́ọ̀ṣì à ọlọ́run wọn ṣàánú wa ẹ̀rín ẹ̀ pa mí ọ̀fẹ́ ẹ̀ padà dé. mọ́ gbọ́rọ̀ ọgbọ́n yìí o Mọ́mí ṣáà máa bọ́ nǹkan kàdé yín báyìí gbogbo ìgbà tẹ́ bá pè fún bíbélì kíkà. gbogbo ẹ̀yin tá yín jọ ọlọ́run mọ́ gbọ́rọ̀ ọgbọ́n yìí o ọlọ́run ò lè fún ọ ní gbogbo ohun tó o nílò láyé lọ́jọ́ kan ṣo. So. ìyẹn túmọ̀ sí pé kò sọ́jọ́ tó nílò ọlọ́run o ah, ṣé àsùn báyìí. àsùn sà. kò lè kó gbogbo tó nílò lọ́jọ́ kan so kọ́ wa kó lé ẹ lọ́wọ́ kọ́ wa máa yan gàn kiri pé àwa máa dúrà gbà ìjọ kan so tá a ti gbàdúrà báyìí lọ́lọ́run ti dáhùn gbogbo àdúrà wa kèé dáhùn kèé dáhùn gbogbo àdúrà ńjọ́ kan àfi wòlíì tí ó bá parọ́ fún ọ àfẹ̀fàǹjẹ́lìsì tí ó parọ́ fún ọ àfi pásítọ̀ tí ó bá parọ́ fún ọ jésù tèmi mọ̀ kédàn gbogbo àdúrà ńjọ kan lóòótọ́ lobìnrin onísun ẹ̀jẹ̀ nísun ẹ̀jẹ̀ fọdún méjìlá ìsun ẹ̀jẹ̀ lówó sànjọ́ yẹn bí ọba tún jèrè jésù yóò tún máa tẹ̀lé jésù o ìyàtọ̀ tó wà láàrin ẹ̀gbọ́n tó gba ogún àtàbúrò tó gba ogún lọ bàbá tí jésù sọ̀tàn rẹ̀ fún wa ń bi àǹkà yìí ó nìyẹn ẹ̀gbọ́n gba ogún tiẹ̀ kò kúrò lọ́dọ̀ bàbá. ayé rẹ̀ wà lábẹ́ ààbò bàbá ẹni ó jókòó ń bi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni ọmọ gbá bí òjìji olódùmarè ayé rẹ̀ láàbò ogún tí bàbá tó pé fún un náà tó ní ààbò torí kò kúrò lọ́dọ̀ bàbá tí í ṣe jésù ṣùgbọ́n ìwọ rèé wá gbàkàrà wá gba búrẹ́dì lọ́n bá kiri bọ́ bá ti gbúròó wòlíì kan ò ti sáré lọ ọbẹ̀ ò ti hàn tibẹ̀ ó kúrò lọ́dọ̀ ọlọ́run ṣé ọmọ iye pásítọ̀ tó ti pààrọ̀ pásítọ̀ kọ́ láyé ń ṣe ìwọ ní ti ń ṣe o ọ̀rọ̀ àmọ̀ràn ni o ọ̀rọ̀ àmọ̀ràn ni o ìrònú àwọn méjèèjì lọ yàtọ̀ ẹ eléyìí ṣé ìbínú mọ́ mi ni eléyìí ìpele méjì tá a ìpele alákọ̀ọ́kọ́ wọ́n ní nǹkan tọ́lọ́run pín fún wọn ṣùgbọ́n ọlọ́run ní ń bá wọn lò ó eh, eh, eh, ìjìnlẹ̀ rèé o kò ní lọ lófo lórí ayé wa wọ́n ní nǹkan ọlọ́run ló fún wọn ṣùgbọ́n ọlọ́run náà ní ń bá wọn lò ọlọ́run ní ń pàṣẹ bí wọ́n ó ṣe lò mo ṣàṣìṣe kan nírìn àjò ayé mi ẹ jẹ́ ń sọ fún yín lónìí àṣìṣe yẹn rèé nínú iṣẹ́ ìránṣẹ́ gan ni o béèyàn bá dọ́dọ̀ mi tẹ́bi bá ń pa tọ́ba ní dáàdi ebi ń pa òun ebi ń pa òun tówó dẹ̀ wà lọ́wọ́ mi mi kì í béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ló dé tẹ́bi fi ń pa owó tí mo ní lọ́wọ́ ni mo máa ń gbẹ́kẹ̀lé màá wá ṣe bí ọlọ́run màá wá fún lówó ṣe mọ̀ pé òun náà ló ní ká máa ṣe fífún ni ṣùgbọ́n sẹ́yìn ọ̀mọ̀ pé ẹni tó bá jẹ́ pé olúwa ló ṣílẹ̀kùn ibi sílẹ̀ fún pé kó pa lásìkò yẹn bẹ́ẹ̀ bá fúnru ẹni bẹ́ẹ̀ ló ń jẹ ẹ ti dáràn ọlọ́run. jésù jésù. mo ti ṣe bẹ́ẹ̀ béèyàn bá ní àìlera kan àbó ní nǹkan kan tó jẹ́ pé òwàdí tọ́lọ̀ àìlera tọ́lọ̀ mọ̀ọ́mọ̀ fi síbẹ̀ kọ́lọ̀ ń lè dá dúró sọ́dọ̀ ara rẹ̀ títí yóò fi rí nǹkan gan tó nílò gbà tó fi jẹ́ pé ọlọ́run á wá mú àìlera yẹn kúrò lákòókò tọ́lọ́run fẹ́ mú kúrò tó jẹ́ pé n tó gbà tọ́lọ́run mọ̀ pé nílò yẹn ni a máa lò tí òfin ní wọnú rúdì bẹ́ẹ̀ mọ́ a sì kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run débẹ̀ ni a gbàdúrà débẹ̀ ni bó bá ti dé báyìí tó ní gbà tí mo dé hospital ni wọ́n á sọ wípé iye báyìí ni kẹ mo ti kówó mo ti kó fún un mo jẹ́ pọ́nnábọ̀n ìyà lórí tí mò ń sọ yìí nígbà tó tó stéèjì kan ọlọ́run jẹ́ kó yé mi pé tọ̀ ó ti gbéra ẹ kalẹ̀ bí ọlọ́run fún wọn oh. máa bójútó wọn o. sẹ́yìn ọmọ pé ọwọ́ tọ́lọ́run bá fi àìní sí torí kó lè mọ ọlọ́run bẹ́ẹ̀ bá fún ọwọ́ yẹn ní nǹkan ẹ ti dáràn ọlọ́run. lórúkọ jésù àsìní ṣìṣe náà lóòótọ́. ọ̀rẹ́ wa ǹjẹ́ ntọ́lọ́run ń ṣe fún ọ ǹjọ́ yí ọ ṣá nígbà tó gbàdúrà lórí ìṣòro kan fọdún ọdún márùn tọ́lọ́run ò dáhùn ṣé kò yẹ kí yè rẹ̀ ó sí pé kì í ṣe pọ́lọ̀ ń ya ìka ẹ̀kọ́ kan lọ́lọ́run fẹ́ kọ́ ẹ̀ tí ò tí ì yé ẹ ọlọ́run dákẹ́ fún mi fóṣù mẹ́ta láàrin lọ́dún kan ń bẹ̀ yẹn bí ọdún díẹ̀ sẹ́yìn oṣù mẹ́ta yẹn dàbí pé mo ti lo ọgbọ̀n ọdún ni ngbà tí ó sọ̀rọ̀ lópin rẹ̀ ngbà December tó parí bíi September bíi October sí si, october november december nígbà tó di january tó lọ́ọ́ máa sọ̀rọ̀ ọlọ́run ní sanjọ́ sọmọ pé mo dákẹ́ fún ọ mo níbẹ̀ ni bàbá mo mọ̀ fóṣù mẹ́ta oṣù mẹ́ta yẹn mo làágùn mo dààmú láyé mi tí mi ní tàn yín. ó ní sọ ma ìdí tí mo fi dákẹ́ fún ẹ mo ní kò yé mi ó ní o ò dàgbà nínú ìrònú hmm. mo fẹ́ kó o dàgbà nínú ìrònú nu ti ń ronú. No gbogbo ẹni ọba ti dọ́dọ̀ rẹ tọba ti sọ pé ọmọ ọlọ́run lòun ríran ọ̀run o ti gbàgbọ́ náà nìyẹn o kì í tiẹ̀ ronú pé ó mà ṣeé ṣe kó jẹ́ ẹlẹ́tàn ò ní béèrè mọ́ pẹ̀rú èèyàn wo lẹ́ni yìí mo jẹ́ pọnabọ ìyà láwọn àkókò tí mò ń sọ yìí mo ṣàṣìṣe kan lọ́ọ̀ ń dá mi dá ṣìṣe yẹn ikùn mọ́ọ̀tún mi bọ́ sí bẹ́ẹ̀ ni ẹ bèrè pàṣìṣe wo ó sọ fún mi ní twenty seventeen ọ gbọ́dọ̀ gbàlejò mọ́ gbàlejò sọ́dọ̀ o àwọn mẹ́ta ni mo gbà lọ́dún náà ṣùgbọ́n wọn àpí àsìmí bí àlejò ẹni àkọ́kọ́ ní sọ gàrí ń bí lajọ gbé èmi ti mari ẹ̀ẹ́ àwọn à ń gbáradì gbéyàwó tiwọn mo ti bí ọmọ mi àkọ́bí inú yàrá kan bẹ̀ yẹn tí wọn bá ti sun ṣọ́ọ̀ṣì tá a sun ṣọ́ọ̀ṣì ibẹ̀ náà láàjọ sùn ẹni yẹn ẹ máa kẹ́kọ̀ọ́ o ẹ máa torí kó o lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí kò tọ́ wà yẹn oore lọ́lọ́run fi ṣe o bó bá sì wọ̀n mọ́ dúpẹ́ mọ́ dúpẹ́ ó pè fún pọ̀ ọlọ́run ò ṣe lóore ó ṣeé ṣe kó jẹ́ pé ìrònú rẹ àṣìrò ìrònú àṣìgbé ìgbésẹ̀ rẹ lọ da ẹdó sí koríta tó wà yẹn ọjẹ jó dáadáa nípò tó wà yẹn ebi ọba àmọ pọ ọba wà ń lé ìwòsàn mọ dúpẹ́ bí olúwa mo dúpẹ́ bí ọpẹ́ yìí orí bẹ́ẹ̀dì ló bá mi lọ síbítà wàá rí i pé wàá dómìnira torí ẹni tí ń darí wa tó ní ètò yìí sanjọ́ kọ́ ni general overseer operation jesus ń lè o ẹ̀mí mímọ́ ni o ó ní o yóò sì sọ̀rọ̀ rẹ dayọ̀ fún ọ lórúkọ jésù kristi mọ́mì ẹni tí mò ń sọ yìí nígbà tí mo release first album mi ẹni yìí lọ́lọ́ bá mi yá owó tí mo fi ṣe mass production tí mo fi ṣe duplication gbà náà ayé késẹ́ẹ̀tì yìí yé ni kẹ́ ẹ lè mọ bí asúnmọ́radé àjọ ń lọ àjọ ń bọ̀ á ní tíìmù kan gbà yẹn the youth of end time evangelical team àwọn ni leader àwọn lọ́lọ́run fún níran rẹ̀ èmi lọ́lọ́run ń lò bí ẹni ẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn kẹ́ ẹ lè mọ bí awọnú ara wa dé sẹ́ni yẹn ẹni yẹn wá pè mí pé báyìí báyìí nípò táwọn wà báyìí báyìí mi béèrè lọ́wọ́ ọlọ́mọ kan ní ẹ máa bọ̀ ọlọ́run tún lò wọ́n fún mi ń gbà wọ́n dé wọ́n ní kì í ṣe pé kí n máa gbé lọ́dọ̀ yín ẹ bá mi wá abúlé kan mo wá ní àà nínú ìtara mi béèrè lọ́wọ́ ọlọ́mọ mo sọra mi dọ́lọ́hún hmm. àní àrífín ni fọlọ́hún pé kọ́ ọ má fọ̀rọ̀ lọ lọ́hún kó o tó gbégbèsẹ́ mọ́ mọ̀ ìyà àìmọye irú ẹ̀ tí mo tún jẹ láìpẹ́ yìí ẹlòmíà wá rí mi pé mo wá ran rí kalẹ̀ pé ọlọ́run ọ̀bá mi sọ ẹ̀mí mímọ́ ọ̀darí mi ẹjẹ́ mọ́ gbàdúrà bó ti wù kọ́ sọ pé ọlọ́run ló ní wá ọlọ́run ló ní wá ọlọ́run ló ní wá ẹlòmíà tó kó sátífíkẹ́ẹ̀tì bible college ẹ̀ alólùwà ló darí àwọn ẹni sùúrù ọlọ́run tó bá yín sọ ẹjẹ́ obèmí náà sọ bọ́rọ̀ ẹ̀gbá bá dé ẹ̀yin ò ní jẹ́ ń bẹ̀ hmm. àìmọye ìránṣẹ́ ọlọ́run tó ń bẹ́ẹ̀ nìyẹn ṣe dé wọ́n ní ẹ bá ń abúlé ọmọ ṣe ibi ibi mi ọ wà ń bì wà fi mí bí gbàyà ń gbé orí òkè nílé àdúrà ní after òjèrè lọ́hùn ṣé ẹ wà fẹ́ mi bí ọ wà wá abúlé kan ẹ jẹ́ àjọ ọmọ gbé bí àṣẹ mo ti dáràn torí mi ò rí wọn rí àlejò mi ò rí wọn rí àlejò kan tí ó tọ̀nà jíjìn wá ni mo rò pé mo bá pe gbogbo wọ́kàsì jọ mo ní bẹ́ẹ̀ bá ti rí mi ẹ rí mi bẹ́ẹ̀ bá rí mi bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ ti rí wọn pé mo sáàmọ̀ ń tà àjọ gbàlà tí bẹ̀rẹ̀ mọ́ mọ́ ń tà ń bá bọ̀ àṣẹ mọ́mì ẹ̀ ní ṣòfò gbogbo àwa tá a ti ṣàṣìṣe ní koríta yẹn lórúkọ jésù àní àní ṣàṣìṣe yẹn mọ́ o gbogbo àpá àtọgbẹ́ ìfarapa tá a ti ní nípa rẹ̀ bá a ṣe yin ọlọ́run láàrin ọjọ́ méje yìí lórúkọ jésù olúwa wo ọgbẹ́ yẹn sàn. ẹnì kejì ọkàn mi gbọ̀ngbọ̀n bíi sọ̀rùn ni gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ni bíi sọ̀rùn àwàdà mo pé ẹnì kẹta. E pápá àsọjí mo ti bá pàdé láyé tòrò lọ́dọ̀ àwọn pásítọ̀ yẹmi olúwalé ló lóun ń kọrin mo sì fẹ́ràn kéèyàn ò lẹ́bùn gbà ìrànlọ́wọ́ tọ́lọ̀ ń bá fún mi lórí ọ̀fẹ́ báwo ni o nǹkan kan o a sì ìdàgbàláyé tòrò láti ṣèsọjí ibẹ̀ láti pàdé mo sì pé pásítọ̀ yẹmi ẹni báyìí báyìí máa ń pè mí o a sọ̀rọ̀ fún bí ọdún kan àbọ̀dún méjì lórí fóun lọ́jọ́ kan ló bá pè mí bó sì jẹ́ mi mo pè ẹ lóbó ni bọ́lọ́ wà ó ní làró báwo ni gbé ayé ẹnu ọlọ́run nkankan o lọ́ba ni àbáyé báyìí ni nkankan ṣé ẹta ló ń fẹ́ nkankan january ni lọ́dún yẹn mi lè gbàgbé ó ṣubú sínú àgbèrè bí mo ṣe gbọ́ yẹn báyìí mo ní ah mo ní kọ́ mọ́ bọ̀ lọ́ba kẹ́rù wá pàdé mi ní ìsọjí kan tá a lọ ṣe ìsọjí ìta gbangba tá a lọ ṣe ní Ifọ̀ Ifọ̀ ló ti bá mi àṣé mo ti dáràn àṣé mo ti dáràn ìgbé ayé ẹ̀ nípa tẹ̀mí lọ́jẹ̀mí lógún ẹ̀ẹ̀kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta dé sí ṣé rí gbà tí pàṣán máa bẹ̀rẹ̀ ọlọ́run ọba ń dá sí. ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sáré kiri orí òkè ọ̀ràn ọlọ́run lọ dákè sọ̀ràn èṣù hmm. ẹni dáràn ọlọ́run ti ń sáré kiri orí òkè tó o padà lọ bọ́ ọlọ́run ní kọ̀kọ̀ pé jésù mo ti ṣí i ìtò kó fún mi mo ti ná tán mo ti ṣẹ̀ṣẹ̀ gbé jésù dáríjì bọ́ọ̀ bá rí dáríjì gbà o ò lè rí ṣẹ́gun gbà kì í ṣèpè o ọ̀rọ̀ ọlọ́run ni o ọ̀rọ̀ ọlọ́run ni o ìkan láàrin wọn gbà tó kí àdúrà mọ́lẹ̀ bí sanjọ́ ṣe ń jáde lọ yìí bọ́tẹ̀ ṣe ń lọ ikọ̀ gbọ́dọ̀ bọ̀ àdúrà tí wọ́n mọ̀ gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣàdúrà ìdákẹ́jẹ́ àwọn live witness àwọn tó witness ẹ living witnesses wà dáadáa. jésù jésù. mo ríǹgì mọ́tò mi mọ́tò kan tí mò ń lò ń gbà náà wọ́n ríǹgì mọ́tò yẹn wọ́n ríǹgì ẹ̀ tán sáà wọ́n wọ́n ṣe ẹ́ńjìnì yẹn tán agbémọ́tò pààlọ́ programu ní ayétòrò àwọn èèyàn wọ́n gbogbo nú mọ́tò yìí fínbolẹ̀ ni mọ́tò tá a ẹ́ńjìnì rẹ̀. jésù apáàkì ní randa níbi ilé epo kan tó wà randa tàbá na sọ́nà ayé tó ro yẹn èéfín bolẹ̀ ni ẹ ní sọ wípé ẹ ní sọ pé mọ́tò ta ṣẹ̀ṣẹ̀ ń jẹ ọ̀sẹ̀ ta ṣe náà kọ́ ni. ó gbàdúrà òdì ọlọ́run dẹ́gbèsù láàyè láti dáhùn rẹ̀ pé gbogbo tí mo bá dáwọ́lé kọ́ máa dàrú ṣé bẹ́ẹ̀ mi mo gbàlejò ọ̀ràn. Ah. ìbéèrè rẹ̀ ètò ń dá ọlọ́run lẹ́bi lé lórí ṣèwọ́kọ́ lọ jẹ̀bi. ọlọ́run fẹ́ fi ìtúsí ó fẹ́ fi ìyìn yìí ìdáǹdè yìí ó fẹ́ fi ṣètúsílẹ̀ ni gbogbo àwọn tó mú lọ́ta yẹn ó jẹ́ gbé ọkàn rẹ kó lára wọn pé wọn ìṣọ̀ta ìwọ ọmọ lọ́ta ara rẹ ṣé bí wọn lọ ṣàìgbọràn sọ lọ́hùn ṣé bí wọn sọ fẹ́ sọ bọ́lọ̀ òṣì ọlọ́ọ̀rẹ́ tó ibi tá à ń kà yìí ó pé ogún tẹ̀gbọ́n fẹ̀gbọ́n ó pé ogún tàbúrò fábúrò ọwọ́ akóra rẹ kó lọ́dọ̀ ọlọ́ntán ò ń ṣe bí ọlọ́run toró ti ní lọ́wọ́ ọ̀tọ́kalẹ̀ ọ̀kalẹ̀ ní ìsìn àbọ̀ ọ̀kalẹ̀ ọ̀tẹ́ ní ìsìn àbọ̀ ọ̀tẹ́ gbẹ́bí gbogbo ibi tó ti gba ìtẹ́sí ṣe ee bàbá o ee màmá o mọ́mí mọ́mí dádì dádì dádì ooo wá láyé ọyá tó lọ bẹ̀ ní ìṣe kan tó kọrin mọ́ mi òhòhò wa pẹ́ láyé fún ọ ṣèbí gbà tí wọ́n pè ọ́ lálága alága tí wọ́n ní ọwá ṣe nílé ìwé àwọn ọmọ alága tí wọ́n ní ọwá ṣe ń ṣọ́ọ̀ṣì alága tí wọ́n ní ọwá ṣe ládùúgbò alága tí wọ́n ní kọ́ ọwá ṣe tó bí ọlọ́run léèrè pé olúwa sọ fẹ́ mi nípò yẹn hmm. ọtẹ kò ń bẹ àbọ̀ ọtẹ kò ń bẹ ìgbà tó lọ rajà yẹn ń jọ sí ìgbà tó lọ ń pín owó tó fi rajà fún ọ ṣé ọ̀rẹ́ ti béèrè lọ́wọ́ ọlọ́mọ pé olúwa owó èrè ọyá bá ń lò kí n láàfin ṣe. Hmm. ṣe bí ọ̀nà tó mọ̀ ló kówó gbà ọ̀tán ọ̀nà tó mọ̀ gbé owó lọ́wọ́ orí bí o kù sí. ọjọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbòtò gbé mo dúpẹ́ pọ̀ ọ̀nà mi o ọlọ́run mo dúpẹ́ pọ̀ ọ̀nà mi o ṣe ń gbó kó mi lẹ́gbàá dávidi àmọ́ láìkì bàbá o ó ní ọ̀gọ́ rí àtọ̀pá wọ́n ń wẹ́ntù mọ́dúpẹ́pọ̀ ọ̀sán mi lọ́gọ̀ èmi bọ́ ọ̀yọ̀pọ̀ ọlọ́run fààyè gbẹgba láyé rẹ o inú mi dùn pé ọlọ́run ọ̀jẹ̀ kẹ́mi rè ọbọ̀ kọ́ wá dọ̀rùn kọ́ dọ̀rùn tán máa sọ pé ìwọ náà ló ṣílẹ̀kùn ikú àìtọ́jọ́ lẹ̀ fúnra ẹ̀. ẹ sà ìgbà tí mo realize mistake mi mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ màdúrà tèmi ń gbà bọ́ bá ti ń gbàdúrà yẹn mi ò wá gbàdúrà lòdì mi ò mọ bọ́n ṣe ń gbàdúrà òdì síyàn. mo wá wo ayé ẹ̀ ẹ máa wo irú ọkàn yẹn o lórúkọ Jésù Olúwa fún wa ní ọkàn ìyìn rere ah, Ọlọ́run á fún wa lọ́kàn ìyìn rere lórúkọ Jésù gbàtà ìmọ̀jẹ̀ realize mistake mi mi wàá gbàdúrà pé Olúwa dá àdúrà òdì rẹ̀ padà sí lórí mo wá wo ayé rẹ̀ bó ṣe rí mo wá bọ́ sí bọ́ bá ti ń gbàdúrà màá wá máa gbàdúrà tàwẹ̀tàwẹ̀ nígbà tó ó ń ṣe sóoru ọ̀pọ̀lọpọ̀ àwọn tá jí tá bẹ̀rẹ̀ láago mẹ́ta ó ṣeé ká ti rẹ́ni tí ó ti sùn ẹni tó fẹ́ fi àdúrà òdì da ọ̀nà rẹ rú owó ò ní sùn o ẹni tí mo sọ yìí á gbàwẹ̀ á ṣèṣọ́ òru á ṣèṣọ́ ọ̀sán á máa rìn kiri lórí ọ̀tà nínú chọ́ọ̀chì yẹn ariwo rẹ̀ tí ò jẹ́ káwọn èèyàn sùn jọ́ kan mo pè pé dákun má bínú n ò ní ọmọ gbàdúrà mo dàmà orí mi ló ń gbàdúrà òdì lórí ariwo rẹ̀ mo dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ ọ́ torí àwọn tí wọ́n wá sílé àdúrà wá gbàdúrà mo bá wa ní àdúrà yẹn kù ilé àkọ́kù kan wà nítòsí orí òkè ńgbà náà inú igbó la máa là lọ bẹ̀ ọ lọ síbẹ̀ ibẹ̀ ló ti lọ́ọ́ ṣe ṣòro ẹ̀ àwa máa gbàdúrà jẹ́ ó bàjẹ́ fún àtòun àtàwọn ọmọ rẹ̀ báyìí nì báyìí nì gbàdó tẹ́mọ̀ wá sí mi yè tí mọ́tò yẹn lẹ̀mí mọ́ fi sí mi yè mo á bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa ó mọ gbogbo rere tí ayé ọmọ tó ń gbàdúrà yìí nílò bá mi yí gbogbo àdúrà rẹ̀ àwẹ̀ rẹ̀ gbogbo àdúrà òdì tí ń gbà ìṣòro tí ń ṣe bá mi yí padà sí ire táyé rẹ̀ nílò gangan ah. tí mo bá ní kó gbàdúrà lórí ọ̀rọ̀ ayé rẹ̀ kò ní í kà sí ṣùgbọ́n nísìn ń gbàwẹ̀ ń gbàdúrà òdì lórí ayé mi àti àwọn ọmọ àti ìdílé mi àti iṣẹ́ ìránṣẹ́ mi olúwa bí àdúrà rẹ̀ bá ti fẹ́ gòkè wá sọ́dọ̀ rẹ̀ máa bá mi padà sí ire táyé rẹ̀ nílò ó ti kọ́lé méjì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni mò ń gba ọlọ́run gbọ́ pé ọlọ́run á bá mi kọ́ sí fún torí ìṣerere rẹ̀ ni ìdùnnú mi mo gbàdúrà yẹn gan olúwa bá mi bí bá ti ń gba èmi náà máa gbà á olúwa bá mi yí àdúrà yẹn sí ìrètí àdúrà ìrètáyé rẹ̀ nílò bá mi lo àdúrà yẹn gbogbo nǹkan tó mọ̀ ẹ̀mí mi máa kọ́ pé a kò mọ bí a ti ń gbàdúrà gẹ́gẹ́ bó ti yẹ ṣùgbọ́n ìwọ ló ń fèrora tí a kò lè fẹnu sọ bẹ̀bẹ̀ fún wa olúwa bí àdúrà ọmọ yìí ò bá tiẹ̀ tọ̀nà bá mi yí àdúrà rẹ̀ sí rere kò mọ̀ pàdúrà tẹ́mi ń gbà ní kọ́kọ́ nìyẹn mi gbàdúrà olúwa dábì padà sórí oníbi ibi tó jẹ́ pé wọ́n ló fọwọ́ ara rẹ̀ fà ṣe bọ́lọ̀ sọ fún mi pé mọ́ gbà back to sender fire back to sender back to sender kí ni ṣé wọn náà wà lára sender ni ṣé ò sí lára sẹ́ńdà ni ọjọ́ yà á jó dáadáa gbé olúwa mo dúpẹ́ pò sí mo wà yìí pọ̀ jẹ́ ń wà nípò yìí ó yẹ ká lọ ah. ṣé ìbínú pé a gba káàdì yín gan báyìí. lẹ́yìn náà. ẹ ẹ dúró lẹ́yìn náà ẹ ní sùúrù lẹ́yìn náà tí mo gbàdúrà náà dádìsá wọn tó ẹ́ńjìn mọ́tò yẹn tú èéfín yẹn sì dúró. àwọn tó witness ẹ wà pásọ Dámiláre Hasan mọ́mí dáre mọ́mí rachel gbogbo àwọn tá a jọ travel gbà náà gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn sojú á pọ̀ gan-an tá a wà ní great vision dè ní tá a wà ní operation jesus only dè ní àtún ẹ́ńjìn yẹn tú tí n bá lómi ń jóná ẹ mọ́jà mi yàn ẹni lọ kóru ẹ̀ wá ẹ mọ́yé àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́yé àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mo gba owó kan lọ́dún kan tẹ́nìkan fi ra àwọn nǹkan kan sọ́dọ̀ mi ó padà dọ̀ràn sí mi lọ́rùn ni. Hmm. wo ẹni tó ń wo bí ọ̀tá yẹn kọ́ lọ́ta o hmm. ẹni tẹ́mi mú mọ́ra pé iṣẹ́ yìí tí mo ń ṣe ọ̀ya opportunity báyìí wá ibi báyìí mo ti gba owó ra equipment yìí ọ̀ya ìwọ máa kọjá tí wọ́n bá ti wá rent equipment yẹn ẹni yẹn ló máa bá equipment yẹn jáde kí ló ń ṣe ẹjọ́ ṣe yàn rí ọ̀rẹ́ wa tájọ́ ṣe tájọ́ yẹn lọ kí ní ṣe ẹjọ́ ṣe yàn rí oríṣiríṣi ló wà nírìn àjò yìí ta ló dalẹ̀ rẹ tó bọ́ bá tún pọ́ tẹlómi tó dalẹ̀ rẹ ọkàn ọkàn máa mí kan lẹ̀ ní pẹ̀lú amúdúpẹ́ pé tèmi ò tó tẹ́lẹ̀ yìí hmm. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tí èmi gbà mo sọ fún pé ẹni tí ẹni tó máa mi kó kù mẹ́jẹ jáde mo sọ fún pé ibi báyìí mo ti gbowó yẹn o à ń dá owó yẹn àmọ́ kó padà o àmọ́ kó padà o àti ń fanjẹ́lísì o oníkókò mọ̀ wà tí tí mo sọ ẹ fi ṣẹlẹ̀ o mò ń ya fíìmù dáadáa àwọn tó even àwọn tó ń ya secular film ẹ dárúkọ pé pásítọ̀ pásítọ̀ tó wà ní oníkókò tó máa ń fi equipment rẹ́ǹtì ńgbà náà pé pásítọ̀ tó wà lóníkókò tó máa ń fi equipment ṣàṣàní nínú wọn tí ó mọ̀ mí mi fẹ́ máa dárúkọ ni ṣàṣàní nínú wọn tí ó mọ̀ mí ọlọ́run ṣe tèmi fún mi o kì í ṣe bí o ṣe tèmi fún mi o ah ayé wa ò ní bàjẹ́ gbogbo bí tó ti ń fọwọ́ ara rẹ ṣera rẹ tí mo fọwọ́ ara mi ṣera mi tẹ́ ń fọwọ́ ara yín ṣera yín tá à ń fi ọwọ́ ara wa ṣera wa tí wọ́n ń fọwọ́ ara wọn ṣera wọn lórúkọ Jésù láàrin ìyẹn ọjọ́ méje àárí àánú gbà á ṣùgbọ́n ó dúpẹ́ olúwa mo dúpẹ́ lórí ọ̀ràn tí mo dá síra mi lọ́rùn mm. mo dúpẹ́ pé ọ̀jẹ̀ kọ̀ràn yìí ọ́ tán títí dòní tí yèémí fi ṣí mm. ìṣẹ́jú díẹ̀ la ní sí i gbọ́ntà nísinsìnyí sọ́pọ̀ ogún ìṣẹ́jú mọ́ agérégé ogún ìṣẹ́jú ó dín ìṣẹ́jú àyá díẹ̀ ẹ má bínú pẹ́jọ́ mi pọ̀ ṣé o ti ń dúpẹ́ polúwa mo dúpẹ́ pò tí mo wà ọjọ́ dìde ńlẹ̀ kan mọ́ ijó ọgọ́rí àtọ́pá rẹ̀ wọ́n ń tù mí nú ẹ mọ tó fọ́ọ̀nì mọ́ mi. Yes sir. ẹni yẹn torí pé mo bọ̀dá ẹ mọ́ sùn o torí pé mo sọ bíi tí mo ti gbowó fún ọ wá lọ bá ẹni tí mo gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn pé ẹ kí wọ́n gba equipment yẹn kan kó fóun òun á wọn lò dáadáa jésù olúwa wa. òun á bá wọn lò dáadáa bẹ́ẹ̀ ni gbàtí dààmú yẹn dé ojú ẹ̀ fún mi gbogbo ìgbà yẹn lọ́lọ́run ti sọ pé kí n drop ohun tí mò ń ṣe pé òun ti nídìí mi fún full time ojú ẹyọ kan ṣo lọ́rọ̀ ilé àdúrà mo wà lọ́lọ́ ṣògo ojú ẹyọ kan ṣo lọ́rọ̀ lọ́wọ́ inú studio mi sankadi nìkan mo rí mú kú òun bẹ́ẹ̀ gbogbo ìkúpẹ́ǹtì tó kù pátá ṣàṣàlẹ̀ tí ọ̀bà jẹ́nu ẹ̀ mo sárántí pé mo rí sankadi mú ọwọ́ ọlọ́run wúwo sí ẹ lára wá sọ pé wọ́n jẹ́ bákan kódẹ̀ tó dìgbà yẹn mò ń ṣiṣẹ́ nu stúdíò lọ́lọ́run sọ fún mi pé sanjọ́ o màá fún ẹ ní studio mò ń ṣiṣẹ́ lọ́wọ́ nu studio lọ́lọ́run sọ pé sanjọ́ màá fún ẹ studio torí ó pé studio yẹn ti jọ mí lójú àwọn èèyàn máa dé fún kánsẹ́lì màá ní ẹ bá ń sọ fún ẹ pé mò ń bọ̀ ẹ bá ń sọ fún ẹ pé mò ń bọ̀ ẹlòmíà dìde abínú lọ nígbà ọlọ́run wa ni tọ̀ ngbà tí o ti nílò tó o ti lè ṣetán fún tí mo fẹ́ fi ẹ ṣe yẹn ẹ má wọrí bójú tó ra ẹ màá gbé ẹlòmíì wá bí nǹkan ti ṣẹlẹ̀ gan o oníkókò tá à ń lò fún chọ́ọ̀chì yẹn January ní lọ́dún yẹn lẹ́nìkan ọ̀ṣọ́rí kọ́kọ́ àdì ọkọ tó máa pariwo èṣù káàkiri èṣù ọkàn máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ ni nígbà tí ọwọ́ ọlọ́run bá wà ẹ̀gbọ́n tó sọ fún káyìnì pé màá fi àmì kan sí ẹ lára káyìnì ẹni tó bá rí ẹ tó bá pa ẹ á gbẹ̀san lára rẹ̀ àmì ìnira lára káyìnì àmì ọlọ́run lára káìní àmì ìjẹníyà pé èmi ọlọ́run ni mò ń nà àmì ọlọ́run wà lára rẹ pé ọ̀ ń jẹgbọ́ ọlọ́run lọ́wọ́ ó kiri ilé ìwòlí ọjà lọ takú sọ́lọ̀ ọlọ́run bí olúwa dé mo dúpẹ́ mi o bọ́ ọ bá ń pogun ọlọ́run lógun ni yes ọ̀jẹ̀ àdúrà tá ń gbà ọ̀jẹ̀ kọ́pọ̀ àdúrà ó nìyẹn ó bí eré bí àwàdà e, ojú ọjọ́ kan ṣo lọ́rọ̀ wọn ọmọ ẹ wo bí ẹ̀yìn kùlé ẹ̀yìn kùlé táwọn ọmọ ń sùn yẹn ibẹ̀ ni studio wà ibo lomi bá wọlé ọ̀dẹ̀ ba gbogbo tó wà ń bẹ̀ jẹ́ n bó ṣe pọ́wọ́ ọlọ́ọ̀ni n bó ṣe pọ́wọ́ ọlọ́ọ̀ni nígbà tí mo wá rí tó dójú ẹ̀ dáadáa tí wàhálà gorí wàhálà fún mi ìdààmú gorí ìdààmú ìpọ́njú gorí ìpọ́njú bóò ni ìpele mélòó ní ìpọ́njú tí wọn náà ń là kọjá ọjọ́ ijó dáadáa wájú ọlọ́run àforinlẹ̀ láìpẹ́ láàrin bíi ìṣẹ́jú márùn-ún àforinlẹ̀ láìpẹ́ yẹn má bínú bílẹ̀ bá a mọ́ ẹ mọ̀ pé a sì gàyà láago márùn-ún bọ́bá dago márùn-ún àbọ̀ a tún padà sórí afẹ́fẹ́ ìtàn ọmọ onínàkúnà yẹn á kà tán á kà tán ká lè má ṣiṣẹ́ wa a lè máa ṣiṣẹ́ ẹni tó yẹ kó máa sọ pé olúwa má bínú o olúwa má bínú ń sọ pé bàbá o jà jà jà fún mi olúwa jà fún mi ọlọ́ọ̀gàn mọ́. Tani ni kọjá fún ọ ta ni kí n wá bájà ṣe mọ bára mi jà ni jáàjà jáàbù olúwa gbà mí gbà mí ta ni kọ́ mo ti ọ́ ta ó ní gbọ́ mo ti gbọ́ ó realize mistake ẹ̀ ná ó realize mistake ẹ̀ ná gbà tí mo gbàdo olú akínlọ́nà àbáyọ fún wa a ní àsìkò yẹn ni mo kọ orin yìí fàdúrà pọ́n mi lé ìwọ tó ń gbọ́ àdúrà fàdúrà àárín gbogbo tí mò ń sọ fún yín ni mo kọrin yẹn fàdúrà pọ́nmilé ọlọ́run ayọ̀ babalọ́lá ẹ̀gàn ayé ìyípo jésù kristi bá mi mú kúrò ìjìnjí mi tí mo jí mo múwẹ̀ mo sì ṣara gírí mo gbọ̀nà ibi iṣẹ́ mi lọ mo múwẹ̀ mo sì múṣẹ́ gírí mo débẹ̀ mo sì múṣẹ́ gírí mo ṣòwò pé kí n jèrè láyé bá dẹ̀ ni kò ní ṣeéṣe àṣàyé ló ní ò ní ṣeéṣe. àṣàyè kọ́ ló ní òní ṣeé ṣe ọ̀rẹ́ wa bọ́ ọ bá lọ ọjẹ́ mọ́ kú báyìí bọ́ ọ bá lọ kú báyìí tó o bá dọ̀rùn tó sọ fọ́lọ́n pé èṣù lọ́fà ọ̀tá lọ́fà ọlọ́run ó ní rárá àfọ́fẹ́ ara rẹ ni o mo pé ogún gidi fún ọ ìrònú ẹ̀ ló jẹ́ òfogún ṣòfò bí mo ṣe pé fún sọjọ́ mo pé fún ọ o mo pé fún pásítọ̀ yìí mo pé fún ọ ìwọ lọ sọ etí ìgbọ́ràn nu o ìwọ ló ṣòfò èso ẹ̀mí ló ṣòfò ẹ̀bùn ẹ̀mí o wọ́n lọ nánà kùnà o mo gbàdúrà bá ti ń yọ lọ́hùn lórúkọ Jésù ayé wa yóò padà sípò ṣé ẹ sùn ṣá ṣáàsùn gbogbo wa tá a jọ ń gbọ́ ṣáàsùn ẹ mo sì rẹ́ni nílá èmi ò rẹ́ni nílá rí kí mi bàjẹ́ sí wọn rí. bí mo kẹ̀dẹ̀ rẹ́ ní nkọ́lé wọn gbàdúrà wípé kọ́ parí gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé n ò sì sọ pé kí ẹnìkan mọ́ da wọn sọ pé kí ẹ ọ sọ pé kí ẹnìkan mọ́ da ìyá ìgbọràn sọ lọ́run lẹ́nu tó ń jẹ ńkọ́. pàtó yá gbàdúrà olúwa ńgbà tẹ́mọ̀ wá yè mo dùbúlẹ̀ lórí ọ̀tà ní chọ́ọ̀chì tá a wó yẹn orí ọ̀tà mo dùbúlẹ̀ sí. bí ẹni tí mo gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ ṣe ẹ̀mí mímọ́ sọ fún mi pé ọ̀nà àbáyọ sí ìṣòro tó wà nù ẹ̀ ò ní pé bọ́n ṣe ń bọ̀ yẹn o wọ́n fẹ́ wá gba equipment yẹn ni o bọ́n ṣe dé mi jẹ́ kán sọ̀rọ̀ mo ní ẹ̀rọ àṣà ẹ̀pẹ̀lẹ́ sà mo fẹ́ kó equipment yẹn fún yín wọ́n ní táwọn náà bá wá nìyẹn mo sì kó fún wọn gbogbo ìgbà yẹn mi ò tí ì mọ̀ pé ẹni tẹ́mi mú mọ́ra tí ń bá mi kó jáde. Mm èmi ò tí mọ̀ pé òun náà fẹ́ gbà fún ah. bẹ́ẹ̀ ni bí mo ṣe release ẹ̀ the next thing ti máa gbọ́ ni pé àwọn èèyàn pé ẹ̀lú pásítọ̀ anídìí kínní ẹ̀lú pásítọ̀ ẹ mọ̀ pé nìyí náà ni mò ń ló máa ń bá mi kó lọ kàkà kan wá máa pè mí lọ síwájú òun ni wọ́n ń pè later ni mo wá gbọ́ pé ẹnìyẹn ni wọ́n kó fún mo wá wò pé ha àsóòtọ́ làwọn tá a gbọ́ nípa ayé àṣé òótọ́ ni ṣó jẹ̀bi ẹnìyẹn ò jẹ̀bi náà èmi mo jẹ̀bi ṣé mi béèrè lọ́wọ́ ọlọ́run níbẹ̀rẹ̀ ṣọlọ́run ní gba nǹkan yẹn gan bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ní operation Jesus only ló jẹ́ pé ẹ̀mí mímọ́ lórísun ẹ̀ ó kọ́ mi theoretically ó tún kọ́ mi practically gbogbo ibi tó yẹ kó ti jàn mí ń pàṣán kọ́ jàn mí lọ́gọ kò kì í dáríjì mí láwọn ibi tó yẹ kí n ti jìyà jẹ́ olóòótọ́ sí mi débẹ̀ pé ó ń bá mi wí ní oríta tó yẹ kó ti bá mi wí ìjọ tọ́lọ́run bá ti yọwọ́ ìbáwí kò lọ́rọ̀ èèyàn ìjọ yẹn tó ń tàn ti tán ìjọ tó bá ti yọwọ́ káì kó bẹ́ẹ̀ ọlọ́run ní yọwọ́ káì kó bẹ́ẹ̀ lọ́rọ̀ wa. bí nǹkan yẹn ṣe lọlẹ̀ nìyẹn létàlétà mo wá mọ̀ wọ́n wá tún padà jọ jà. yes ngbà mo ti padà sọ́dọ̀ bàbá mi. Oh, oh ntọ́da wọn pọ̀lọ́ padà tú wọn ká ǹjẹ́ ọtọ́ máa wá báyìí pẹ̀lú dọ̀bálẹ̀ nínú stúdíò yẹn pé ẹjọ́ nítorí ọlọ́mọ ni ẹ ṣẹ̀ mí ẹ̀yin kọ́ lẹ fà á èmi mọ̀ fà gbogbo àwọn tí wọ́n ń dá ìtọ́ ń dá lẹ́bi yẹn à ń kọ́ náà fa ìwọ lọ fà o ṣé o lè jó lórí ipò tó wà mọ́mí ẹja dúró bẹ́ẹ̀ yẹn bọ́ bá di ní aago márùn-ún àbọ̀ sí mẹ́fà àbọ̀ ẹ̀ẹ́ a láti ibi tá a kà yẹn ṣé ẹ bínú no sir no sir. ọyọ ẹja kìjó mọ́lẹ̀ ẹja kìjó mọ́lẹ̀ ẹja kìjó mọ́lẹ̀ ìwọ ni olúwa ìwọ ni olúwa o kò sẹ́lòmíràn tó tó ọ ẹja fi ṣẹ́jú márùn kọyùn ṣọ́yá ṣáwọn èèyàn ò tí ì sùn báyìí ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook bẹ́ẹ̀ bá ti sùn ọyẹ sọ pé. So thank you jesus thank you jesus ọ̀dà ẹ jẹ́ n fààyè ìpè bíi méjì sílẹ̀ káfíṣẹ́jú bíi mẹ́ta gbé ìpè káfíṣẹ́jú mẹ́ta gbé ìpè ká mọ̀ bọ́yá tí ì sùn abẹ́ tí ń tó gbé díẹ̀díẹ̀ ẹ̀ẹ́ eh, i wish okay i thank god for the safety grant me uh-huh, husband daughter from motor accident at Seoul junction we thank god láàárọ̀ sàmúdúpẹ́ pé ọmọ òòjọ́ tó ń gba oxygen yẹn padà di alààyè ọkàn eh, yes mo fi òkè tí wọ́n pè fún mo fi ọpẹ́ fún ọlọ́run alààyè èmi náà dúpẹ́ lórí ẹbí mi àti ìwàláàyè rẹ̀ nínú ayé àwọn ọmọ mi ọmọ mi olúwa ṣeun o ọyàbọ oníṣẹ́ ìtìsùn zero seven zero tẹ́ ẹ̀ bá tìsùn ẹ̀ máa sọ pé mi ò sùn o mi ò sùn zero seven zero three four four nine zero nine eight eight ẹ sì lè drop voice sí orí whatsapp pé mi ò sùn o mi ò sùn o ẹ ló bò ní sẹ́ sùn ẹ sùn tọ̀ ṣé ẹ ti sùn ní dádì ẹ ló ṣé ẹ ti sùn ní sà ẹ ẹ ọ̀tọ̀ ẹ ló bò ní sẹ́ ẹ ti sùn ṣé ẹ ti sùn èsùn nínà yìí ni àbọ̀ lọ́hùn. Ah, ọlọ́run ló ń bá mi bí mi. ok ẹ sì ń parọ́ méṣù tẹ́lẹ̀ ló bó o ní sẹ́ ẹ sùn ẹ ti sùn. àkú ìṣìníye náà. sẹ́ ẹ ti sùn ní. wàhálà ìyá arúgbó dágbére fún wa àmì àmì àmì ẹ ló bó o ní sẹ́ ẹ sùn. ẹ àfún. ẹ sùn ṣẹ́jò ṣẹ́jò ṣẹ́jò abẹ́ ti sùn. ẹ jò ẹ màmá ọláùtàn màmí. mi ò sùn o. girama ṣẹ́jò máa jó máa jó èmi oṣù. ẹ̀ẹ́dà lóbó oníṣẹ́ yìí ti sùn. àti sùn oníṣẹ́ o. ẹ̀ẹ́ sùn sọ ọ̀yá ọ̀rá ìtìbó oníṣẹ́ yìí náà ti sùn. èmi ò sùn o. èmi ò sùn o èmi ò sùn o èmi ò sùn o èmi ò sùn o èmi ò sùn o ipò tẹwà yẹn ní kẹ́ ẹ ti kíjó mọ́lẹ̀ kẹ́ ẹ máa sọ pé jésù ó ṣe o jésù ó ṣe o jésù ó ṣe o jésù ó ṣe o jésù ó ṣe o jésù ó ṣe wùn mí ká mú pé bíi méjì sí o yàyàyàyàyàyà o jésù àwọn èèyàn ti fohùn ránṣẹ́ gan ok dájúdájú àsùn ẹ̀já dọ́dọ̀ àwọn tí wọ́n wà ní facebook bó o ní ṣé wọn ò sùn àbí wọ́n ti sùn dáàdi sọ̀díìkì bó ní ṣé ẹ ti sùn.

bẹ́ẹ̀ni sá jésù sá. àdúrà yín aṣágbà lórí ìsọjí jésù nìkan lọ́lọ́run dá. ẹ ẹ lóbó ni mọ́mí iṣẹ́ ti sùn. ọlọ́run mi. ó ṣeun ṣeun ẹ máa jó ẹ dìde ẹ máa jó olúwo ṣe o olúwa ṣé ẹ ti sùn lọ́dọ̀ yín ni. ṣé ẹ rí nǹkan kọ́ sá. bẹ́ẹ̀ni sá. ẹ ẹ má pogun ọlọ́run lógun èṣù ìrọ́lẹ̀ ń pa ọ̀ ẹ̀ lóo mi ò tí ì sùn. ẹ sùn ẹ sùn ẹ má wà wọlé ìkímẹ ìyanjú ọ̀rọ̀ yín pẹ̀lú Ọlọ́run gbọsẹ ẹ ti sùn ni me also. Una una no sleeping. Uh, hello. Hello. Bóò ní ṣe àjí sùn ni. Àṣọ. Hello ṣe ẹ̀yin ti sùn àbí? Àwọn ará olórùlé kan rèé bóò ní ṣe sùn. Àṣọ. Ẹ má ṣe ẹ̀rí nǹkan kọ́. Àwọn àtà o. Ṣé ẹ rí nǹkan kọ́ rárá nù gbogbo tí aṣọ kalẹ̀ yìí? Ẹ̀gbẹ́jọ́ lẹ̀ ń bá wíṣà. Ẹ̀ẹ́ tọ̀ ẹ̀yà àṣàkúnṣe o ẹ̀kìjó mọ́lẹ̀ o ẹ̀sùn ẹ̀sùn àwọn ará ọdẹ dá ẹ sùn ẹ̀sùn ọ̀rá ìtago márùn-ún pàdé padà ẹ̀ jó ẹ̀ lò ó. hello dádì mi ò ṣe rí nǹkan kọ́ ṣe é jò dáadáa hello hello. hello ṣe é jò àbẹ́ ìjò. ẹ wo ẹ jẹ́ tètè jò nípò tẹ wà hello hello hello. bóò ní sẹ́ẹ̀ ti sùn. mi ò sùn. òkè ẹ̀ẹ́dẹ̀ tó gbé lọ́wọ́. ayé mi. ọyọ ẹja múra jó hello. jésù ṣé o ṣé púpọ̀ tí mo wà ẹ máa dúpẹ́ fún pòtẹ́ wa ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ o olúwo ṣe mú pò tí mo wà mi lè gbé ìpè kankan mọ́ o mi lè gbé ìpè kankan mọ́ ẹ dákun ẹ má pè mọ́ o ẹ má pè mọ́ jésù ṣe mú pò tí mo wà nǹkan kan wà tá a pè ní god's timing ìyẹn ni àkókò ọlọ́run bó ṣe tó béèyàn bá ti yẹ gẹ̀rẹ̀ kúrò ní bó ṣe tó òun tàn wọ́n padà dààmú ẹ̀yin lọ́n dáadáa ẹ̀ ní dààmú mọ́ o ẹ̀ ní fòrò mọ́ ẹ̀ ní ṣòfò mọ́ ṣé ẹ̀ ń ṣe àrẹ̀ dáadáa olúwa àwọn èèyàn yìí o seven hundred and nineteen shares two hundred comments eight hundred and seventeen seventy five plays ninety one likes and love ẹ dákun ẹ pa ìpètì ẹ já fi ìpè sí aago márùn-ún àbọ̀sí aago mẹ́fà àbọ̀ ọ̀yẹ́ kìjọmọlẹ̀ ká ẹjọ́ dáadáa o á ẹjẹ́ á lo ọwọ́ rẹ lèmi ń rí ọwọ́ rẹ dà o ọwọ́ rẹ dà ẹ ìyẹn ẹ lè kó mọ́lẹ̀ dáadáa.

jẹ́ òun lèmi rí ọwọ́ ọlọ́run tèmi rí. ẹ̀yin ẹ dákun ṣé ẹ ń rọwọ́ ọlọ́run ẹ jó nípò tẹwà bọ́ bá jórí sickbed lẹ́wà nílé ìwòsàn bọ́ bá jẹ́ ilé ìwòsàn ẹ máa mì ẹ máa mì ẹ máa mì rí ẹ máa mì rí ẹ máa mì ra inú rẹ̀ níwòsàn yín wà ẹ dákun ẹ jójó yìí dáadáa o ẹ jójó rẹ̀ dáadáa o. fa gbaná kí wọ́n dẹ̀ fa gbóyó ọwọ́ ọlọ́run lèmi rí lèmi yọ lèmi jọlé lórí. ọwọ́ rẹ lèmi rí ọwọ́ rẹ lèmi rí ọwọ́ rẹ tèmi rí lèmi yọ tèmi jọlé lórí. àwọn kan lè ti ṣáyó kí wọ́n tó lè mú aláwọn kan lè ti ṣáyó kí wọ́n tó lè mú ọwọ́ ọlọ́run tèmi rí lèmi yọ tèmi jọlé lórí. ọwọ́ rẹ lèmi rí ọwọ́ rẹ lèmi rí ọwọ́ rẹ tèmi rí lèmi yọ tèmi jọlé lórí. báwọn bá dé pátì náà ni wọ́n tó lè mójó bí wọ́n bá ti ṣááyó náà tó lè mójó ọwọ́ lọ́rùn lèmi rí lèmi yọ tèmi jọlé lórí. ọwọ́ lèmi rí ọwọ́ lèmi rí ọwọ́ lọ́rùn ọwọ́ tèmi rí lèmi yọ tèmi jọlé lórí. àwọn kan lè lọ pátì náà wọn tó lè mú jọ. aláwọn kan lè lọ bá tiná kí wọn tó lè mú jọ bí wọn bá ti ṣááyó náà tó lè mú jọ ọwọ́ Ọlọ́run tèmi rí láàyè mi ló ń dùn ọwọ́ rẹ̀ lèmi rí. ẹbí mi ó dùn mí nínú ọwọ́ Ọlọ́run láyé mi lèmi rè mo ṣe mú. ẹjẹ́ á fi àdàgbà ilé ìrọ̀ síbí ẹ ẹ dákun ọlọ́run lè lo ẹ̀yin náà o àwọn kan lọ́lọ́run lò láti san owó eléyìí tí a lò láti aago mẹ́ta yìí mo fẹ́ sọ fún yín pé owó kan la lò tẹ́yìn fi lè rí gbọ́ o ọ <laughs> dàbí nǹkan lánàá ìpè pọ̀ pé àrígbọ́ lórí rédíò ìpè pọ̀ gan-an gbogbo ẹ̀yin tí ọlọ́run bá wa fi sí lọ́kàn ẹ lè bá wa sanwó ọjọ́ kan ọjọ́ méjì la ṣe ṣe kọjá nu ọjọ́ méje ó kù ọjọ́ márùn-ún ọlọ́run ràn wá lọ́wọ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà lẹ lè pè gbogbo ẹ̀yin tẹ̀sí láka nọ́mbà wa lọ́wọ́ ntọ́lọ́run bá fi sípa yín ẹ má sọ pé ó kéré o. ẹ torí parí àánú gbà lówó yẹn ṣe mọ níwọ̀nba tó mọ ní ìkànnì wise aráàánú gbà ní ọ̀dọ̀ aláṣẹ iléeṣẹ́ wise lówó yẹn ṣe mọ níwọ̀nba tó mọ ẹ dákun ẹ yọ padà bí ó ti wá mo ṣe lè sọnù mo ṣe lè sọnù o àbí mo sọ̀sọ́kú sọ ni zero seven zero thirty four forty nine zero nine eight eight ní nọ́mbà tẹ́ lè pè mí sí gbogbo àwa tọ́lọ́run bùkún nínú ìyìn yìí tó ṣí níyè ntọ́lọ́run bá fi sí yín nípa ẹ pè á kì í pè àka nọ́mbà wa lórí afẹ́fẹ́ kí kálukú lè ronú bẹ́ẹ̀ bá mọ̀ pé ó yẹ kẹ́ ẹ lọ́wọ́ sí i ẹ pè á fún yín láka nọ́mbà tá à ń lò zero seven zero three four four nine zero nine eight eight tàbí zero eight one twenty seven ten thirty one fifty six ngbà tó sì jẹ́ pé owó oṣù tó kọjá àìsàn tán ọ̀rẹ́dì so ẹ jọ̀ọ́ bọ́lọ̀ ń bá fi sìn lọ́kàn ẹ já pàdé láago márùn-ún àbọ̀ sanjọ́ ọ̀dẹ́jọ́ bíi mọ̀sílókọ̀ mi y eighty seven dot nine fm aago márùn-ún àbọ̀. náà o. kí ni mo já mọ́. abẹ́ mi náà kọ́ ni. kí ni mo já mọ́. kí ni mo jẹ náà. kí ni mo já mọ́. èmi aláìlẹ̀ nìkan kan. kí ni mo já mọ́. ìmọ̀ ìwé mi ò ni mo já mọ́. a ní ládùúgbò wa. kí ni mo já mọ́. láàrin mi o. kí ni mo já mọ́. ta ni mẹ́kẹ́lẹ́ mo jẹ́ bí lọ́rọ̀ mi o. ni mo kọ́ ni ọmọ kò kan nílẹ̀ ibì kan ṣémi náà kọ́ ni ọmọ kò kan lóko mọ̀ sọ olúwa ló ka yé mi lọ́dà yé mi sóko lọ rè rè à ó ń dán ó lẹ́wà. bẹ́ẹ̀ni tani mi ni mo jẹ́ bí o ṣọlọ́run tó gbàgbà yé mi. tani mi kí ni mo jẹ́ tani mi kí ni mo jẹ́. kene mo lè dá ṣe kene mo lè dá jẹ àná kene mo lè dá jẹ kene mo lè dá dáná nílé ayé yìí kene mo lè dá dá o bí o sọ ọlọ́run èmi ẹni àráyé kọ́ sílẹ̀ nígbà kan dáná mẹ́kẹ́ni mo jẹ́ bí o sọ ọlọ́run tó gbà á mi. tani mi kí ni mo jẹ́ tani mi kí ni mo jẹ́ tani mi kí ni mo jẹ́ bí o sọ ọlọ́run lọ́rọ̀ mi ọ̀rẹ́ mi jẹ́ àjọkọ káyọ yin olúwa lówó àbọ̀ mọba tí mo ń wí ó mọba tí mo ń sọ ní ọba ńlá olórí ogun ni akọ́má ti kà lẹ́yìn òun larúgbó ọjọ́ àdàgbà má lo gíláàsì mọ́nẹ́mọ́ní ṣé bóun ni ìyá ni ìyá ni olórí ogun. ṣọlọ́run lọ́rọ̀ mi. nígbà kan rí ayé mi ò rí bó ti wà yìí nígbà kan rí ayé mi ò rí bó ti wà yìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run mi ò tó ṣayé mi lógo. nígbà kan rí ayé mi ò rí bó ti wà yìí nígbà kan rí ayé mi ò rí bó ti wà yìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run mi ò tó ṣayé mi lógo. ti wáyé ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run mi ò tó ṣayé mi lọ́gọ́. ìwà kan rí bí mo bá fẹ́ jẹ lòrò. agogo mẹ́rin ìrọ̀lẹ́ máa tọrọ búrẹ́dì jẹ. bí mo fẹ́ mú gàrí kó sẹ́pà tí mo jẹ fùfú pẹ́ láta tó jọ àti ìyọ̀lẹ́. bó bá ṣe bà ní ẹwà ni mo fi jẹ́. bí mo bá fẹ́ jẹ bá màá Shayeme ọlárán mi máa ṣàyà fún mi. nígbà kan rí mo mọ̀ pé mo lè bímọ. nígbà tó dáàbò bò ọlọ́run mi máa máa ṣọmọ fún mi. báyé mi dára rere. ọpẹ́lọpẹ́ ọlọ́run mi ò tó ṣayé mi lógo. ìgbà kan rí ayé mi ò rí bó ti wáyé. ìgbà kan rí ayé mi ò rí bó ti wáyé. ọpẹ́lọpẹ́ ọlọ́run mi ò tó ṣayé mi lógo. mẹ́ta. Dànẹ́mbà ah, tún fọpẹ́ fún bí kò ṣe bàbá. Dànẹ́mbà tún máyè lógo bí kò ṣe bàbá. Bàbá mi ọlọ́run òjò adé. Dànẹ́mbà eh, tún máa fi ná Ọ̀rọ̀ mọ̀ níjẹ̀báyà tí ọlọ́run bọ́lá rẹ olójú kan tí wọ́n gbẹgbẹ̀rún ènìyàn. ṣáàní bàbá mi. ọlọ́run joseph ayọ̀délé babalọ́lá múnimúni kẹ́nìkan ò lè mú. ṣáàní bàbá mi. ọlọ́run iye taiwo ọlọ́run apostolic àṣìpa pàánípaní tẹ́nìkan ò lè pa. ṣáàní bàbá mi. mo rìn tí ò pé ọ̀rọ̀ tí mo gbọ́ tí ò tán létí. olúwa ọba gbogbo ìgbà gbogbo ológun mẹ́ta. ọba gbogbo ìgbà gbogbo ológun mẹ́ta. ọba gbogbo ìgbà gbogbo ológun mẹ́ta. ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa. iṣẹ́ lásán. alálàgbàṣe tó ṣiṣẹ́ kúkú gbowó rẹ̀ kò jẹ́ ṣiṣẹ́ lásán. ènìyàn ò mú ọlọ́run ò lè ṣàìmú. mo sọ pé bẹ́ẹ̀ nìyàn ò mu, ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tàbá sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tàbá sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú ní bẹ́nìyàn mú ọlọ́run ò lè ṣàìmú. mo sọ pé bẹ́nìyàn ò mú ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tapà sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tapà sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú. ṣe lára rẹ ó ṣe ká sán tẹsẹ̀ mọ́ rẹ o àló ṣe lára rẹ ó ṣe ká sán tẹsẹ̀ mọ́ rẹ o ìwọ wọn ni lọ́gànjọ òru àlẹ́jọba tọmọ lọ́mọ jẹ ìwọ wọn ni lọ́gànjọ òru lẹ́jọba tọmọ lọ́mọ jẹ ìwọ wọn ni lóru ọjọ́ yẹn o lẹ́ni lọ́gbọ́n òkun ṣe ká o. ìwọ wọn ní lóru ọjọ́ yẹn lẹ́ni lọ́gbọ́n òkun ṣe ká o. bọ́ba ayé yìí ò rí ọ ṣọmọ wípé tọrùn wò ẹ́ bọ́ba ayé yìí ò rí ẹ ṣọmọ wípé tọrùn wò ẹ́ ọmọ ẹlẹ́sàn lolúwa àfèrè iṣẹ́ rẹ̀ fún ọ. ṣe sọ pé bẹ́nìyàn ò mú ṣe gbọ́ wípé ọlọ́run ò lè a àní bẹ́ẹ̀yàn ò mú ẹ sọ fún wọn ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tàpá sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú ẹni tó fọwọ́ ara rẹ̀ tàpá sókè yìí ló borí láyé o ọlọ́run ò lè ṣàìmú. dáadé yìí má jẹ́ kú kí n tó bàbá má jẹ́ sọ̀rọ̀ má jẹ́ jáyé gbàgbé ọ̀la má jẹ́ kúrò ilé olóko má jẹ́ kú kí n tó kú oh. má jẹ́ sọ̀rọ̀ má jẹ́ jáyé gbàgbé ọ̀la.